والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرًّا سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار الحمد لله الذي أوجب على عباده صلة الأرحام وجعلها عبادة من العبادات الظاهرة والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشغل الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدففوا الله وباوة أبا الله أبتي أشي ìmọ̀ sokùn ẹbí papọ̀ ní ọ̀ràn yẹn ẹ̀sìn tá a gbọ́dọ̀ máa ṣe ká tó jáde láyé ọlọ́run ṣe ní ọ̀ràn yẹn ká máa sokùn ẹbí papọ̀ ká máa jìyẹ ẹbí ọ̀tọ̀wọ́ wa bàjẹ́ ọlọ́run ṣe ní ẹ̀sìn tá a máa fi súnmọ́ òun ọlọ́run ọlọ́run ọba aláàtà dúpẹ́ fún òun náà lọ ọba tí ó ní ká dá ẹbí tiwa mọ̀ ẹlòmíín bẹ ní ayé ń bẹ nínú ìṣòro gbogbo àwọn ẹbí ẹ̀ pátákó ọmọbi tí wọ́n wà ọlọ́wọ́n àdúpẹ́ gbogbo àwọn ẹbí ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé ọ̀tọ̀wọ́ wa tó kọ́lọ́mọdé ọ̀tọ̀wọ́ wa bàjẹ́ oore yìí máa sokùn ẹbí pọ̀ kọ́lọ́mọsàfẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bà gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadé ní ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ ó náà ní ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'ani karim ẹ̀rí tó dáàdi nínú ojú ọ̀nà tẹ́yẹ máa ń tọ̀ ó náà ní ojú ọ̀nà sunna muhammad sallallahu alayhi wa sallam èyí tó burú jáì lérí ilẹ̀ ọlọ́run ó náà ní tí wọ́n pè lẹ́sìn fún wa àwa wọnú alukur'ani àbá ń bẹ̀ àwọn oníwà àdìsí àbá wọn ní kì í ṣẹ̀sìn bídíà ni wọ́n máa ń pè é bídíà sì ní ànábì ní èèyàn wá ní woko anù kọ́ wá jẹ́ àlìjánná inú nálẹ̀ yẹn ọjà sí abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọjà máa ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọsàbà tí wọ́n padà wọ́n bá darí tí wọ́n náà sójú ọ̀nà sọ́nà anábìwá Muhammad kọ́lọ̀ ní gbogbo wa kábà nábì wọlé ọlá kábà nábì wọlé ọlá òkè asáàbù fadila àwọn àfa wa àwọn àfa gbàgbàgbà tán bẹ́ẹ̀ kalẹ̀ ọbẹ̀ lérí àwọn ìmáàmù wa àwọn àyímà wa Ah, àti gbogbo àwọn bàbá bàbá àti gbogbo àwọn ah, ọmọ ìyá wa nínú ẹ̀sìn lọ́kùnrin lóbìnrin àláfíà ọlọ́run àánú ọlọ́run kọ́lọ́mọ tó kún sàjọ ọmọ abẹ́ni kọ̀ọ̀kan wá gbé ètò wọn ni káwa sọ ní alẹ́ yìí ọ̀rọ̀ kan tó pàtàkì ni ẹ̀sìn kan tọ́lọ́ ń ṣe lọ́rọ̀ yẹn ni tọ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ga láyé látara pé wọ́n mójú tó ẹ̀sìn náà lọ́lọ́run fi gbé wọn ga ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jábọ́ nílé ayé a rí i pé wọ́n jábọ́ látara àìmójútó ẹ̀sìn tá a fẹ́ ṣàlàyé kí lẹ́sìn náà òun náà ni ṣílátọ̀lá arham ìmáa sokùn ẹbí papọ̀ ìmójútó ẹbí ṣílátọ̀lá arham okùn ẹbí gbogbo aná àlálẹ́bí kò sẹ́ńtì ọ̀lẹ́bí gbogbo àtàwọn ń lò yìí ọlọmọsá àdáwà padà sọ́dọ̀ àwọn ẹbí wa pẹ̀lú rọrùn sáàlìmínà gáànímínà muwafakin mọdẹsọkìn abidin mọsinin gbogbo àtàwà padà sílé Ọlọ́run já mẹsìn délé arísìkí já mú délé kọlọ́run wọlé àná ẹmọjà tàṣájò kọlọ́run bá aláà kọmọdọrọ wa rú ọlọgbàrọ Ọlọ́run ọba wa àwọn ẹbí wa tó ń bẹ bí wọn wà náà ọlọmọsá àbàmójútó àwọn náà ẹyọmọ yá mi arhami wọfà wa ìdùhà ìní wọn ní ká gbé yẹ̀wò lálẹ́ yìí ìmọ̀ sókun ẹbí papọ̀ àtàwọn orí tó wà ń bẹ ẹni tí máa ń so ẹni tí máa sì ń ja àwọn aburú wo ló wà ń bẹ. okùn ẹbí gbogbo wa náà làá máa gbọ́ pé okùn alájọbí okùn alájọbí á okùn náà yí púpọ̀ okùn náà kí púpọ̀ ọlọ́wọ̀n ò kọjá lọ́wọ́ mi ọlọ́wọ̀n ò kọjá lọ́wọ́ tiẹ̀ náà. sulatul rahimi ìyá sulatul qaraba ètí wọ́n ń pè ní okùn ẹbí òun náà ni àṣepọ̀ tí ń bẹ láàrin àwa àti tí wọ́n jọ bí wa papọ̀ tó jẹ́ pé nínú rahim inú àpòdùkẹ́ kan náà ní ọ̀pọ̀lọpọ̀ wa ìlà ti sàn wá. ìmọ̀ wá sókun ẹbí papọ̀ yìí wọ́n yẹ òun náà ni ká máa ṣe dáadáa ilal aqrabin sí gbogbo àwọn ẹbí wa ká máa ṣe dáadáa wa daf'u sharri ká sì gbìyànjú ká má jẹ́ kí àìdá tọwọ́ wa jáde sọ́dọ̀ wọn tí wọ́n bá ní lágbájá ń sin lọ́hùn pẹ̀lú okùn ẹbí ń sokùn ẹbí pọ̀ nǹkan mélòó ni wọ́n máa ṣe nǹkan méjì yóò máa ṣe dáadáa sí lẹ́yìn náà kò ní sábúrú sí ẹ̀yọ́ màyá mi ẹ rí wọ́n ní kí ni hukumu silatul arham kí ni ìdájọ́ ìdájọ́ lérí ìmọ̀ sokùn ẹbí papọ̀ àwọn olùfà wọn ni ọlọ́wọ́n bá la ọlọ́ amọ́lẹ̀ náà lè kọ́ra ní pé dandan ni ìpè dandan ni ó pàṣẹ látòkè sámà ikú gbogbo wa ká máa sọkùn ẹbí wa papọ̀ wájibà wákọ̀tí àtúnhà kẹbíratun ní kaba ìrìnnà ká máa wá jákùn ẹbí òun wàá jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìṣẹ̀ ńlá tẹ̀yìn máa ń rí ìbínú ọlọ́wọ́n bá lérí ẹ̀ tí wọ́n ti pè kan ní kẹbíra ẹ̀ṣẹ̀ ńlá lẹ́yìn ẹ̀bọ àwọn èèyàn lọ́kàn ẹni tí ń gbowó èlé ẹ̀ṣẹ̀ ńlá ní ń dá ẹni tí ń mutí ẹ̀ṣẹ̀ ńlá ní ń dá ẹni tí ó ń ta tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ní ń dá ẹni tí ń ṣe sìná ẹ̀ṣẹ̀ ńlá ní dá ẹni tí ń dáná ẹ̀ṣẹ̀ ńlá ní dá wọn ẹni tí ń jákun ẹbí náà ẹ̀ṣẹ̀ ńlá lòun náà ń dá ipò kan náà gbogbo wọn wà tí lọ dáràn tí wọn ọ̀daràn ní apààyàn ní òun àtẹnudíjákun ẹbí inú inú inú ìyà kan náà ni wọ́n jọ gbé tó bá dojú àlìkìyàmọ̀ kọ́lọ́mọba aláàkọ́mọ́ fi aṣọ àwọn tí wọ́n ń jákun ẹ̀bí wọ́kọ́ di amara Allahu ìṣílẹ̀tì rahimi kọ́lọ́mọba aláàpàṣẹ ipe ká máa sọkùn ẹbí papọ̀ nígbà tí ń ròyìn àwọn ẹni rẹ̀ ọlọ́mọba pàṣẹ Allah subhanahu wa ta'ala ọlọ́mọba ní a'udhu billahi minash shaitanir rajim wal ladhina yashiluna amara Allahu bihi an yusal ọlọ́wọ́n bá ní ẹ̀rọ àwọn ẹni rẹ̀ wọ́n máa sokùn ẹbí papọ̀ wa yakhshawna rabbahum torí ẹ̀rù ọlọ́wọ́n bá ń bà wọ́n wa yakhafuna su'al hisab ẹ̀rù ń bà wọ́n kí ìṣòro iṣẹ́ wọn mọ̀ nira tó bá dé àlùkìyàmù nítorí pé jọ́nà nínú àwọn iṣẹ́ tí wọ́n máa wọ̀n tí wọ́n máa wọ̀n táàtì wọ̀ náà okùn ẹbí wà bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà téèyàn dá tí fi ní ó kírun ọgbà rẹ̀ wọ́n á máa wọ náà kọ́kọ́ wọ náà lọ́nà nínú àwọn ọ̀nà tí èèyàn dà oníkéyìn máa jákùn ebi súrọ́tù ar-Ra'd twenty one lọ́wọ́ tí n bá ti sọ pé nǹkan wà nù kọ̀ọ̀rá ó gbọ́dọ̀ já wa láyà nítorí pé èmi kì í sọ̀rọ̀ mọ́ ọba tó dá wa tó darí wa sílé ayé tá a padà lọ sọ́dọ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan tó gbé gbogbo wa dìde lẹ́ẹ̀kan náà ọba yìí ní sọ ń tẹ̀sán lọ́wọ́ ọlọ́run bá láwọn ẹni rí àárín ẹ̀rọ máa bá wọn wọn ní jókòó ibi ọjà ọlọ́run tó ń ròyìn àwọn ẹni ibú ṣé eréṣì méjì náà ní wáláyé àwọn tí wọ́n máa tẹ̀lé àṣẹ ọlọ́run àtàwọn tí wọ́n láwọn ò tẹ̀lé àṣẹ ọlọ́run ọlọ́run ọba ní ويقطعون ما أمر الله به أن يوصل ọlọ́run ọba ní àwọn ẹni ibú àwọn ọ̀daràn lérí ilẹ̀ ọlọ́run wọ́n máa jákun ẹbí ma amara Allah bihi okùn ẹbí tọ́lọ́ ń pàṣẹ ibi kò gbọ́dọ̀ já ma ọlọ́run lóhun ló ń pàṣẹ pé kò gbọdọ̀ já wọ́n sì já ọ̀yọ̀ fìṣìdì wọn fẹ́lẹ̀ àrùnì wọ́n mọ̀ wá délé lẹ́rú ẹni dákun ẹbí ẹni tí ọ̀dá lé kò lè dáńtà gbogbo ẹni tí bá ń sokùn ẹbí nu lé tẹ bá bá ń ta ẹ rí i pé wà dáadáa ní ọmọ wò torí wọn ní àtìlẹ́ láti kẹsàn-án lòdì ọlọ́run bá ní wọ́n yóò fìṣìdì wọn fẹ́lẹ̀ àrùn àwọn eléyìí ń balẹ̀ jẹ́ ni ulaika humul khasirun ọlọ́run ọlọ́run jẹ́ yíwáyé pé ní bá ń jákun ẹbí gbogbo tó wù kọ́ máa ń ṣe lé ayé òfò ní ọgbẹ̀ yẹn kọ́lọ̀ mọ́sá sọ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ Suratul Baqara àyà twenty seven wọn náà lọ́ọ̀lẹ́ káàtó bá délé tọrọ àwọn àfa wa súnà ibi tó ti yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn àfa wo ń bí díàmù nítorí pé àwọn àfa súnà máa sọ fún wa pé táà sọ yìí lọ́ọ̀lẹ́ ibi wọn náà kọ́ èdè Faransé ìbọn gbóyìnbó ìbọn gbóyìnbó lẹ́sìn Kùránì ọ̀sà kéwú ọ̀sà ẹ̀yọ́ màá yá mi kí ilé ayé mọ̀ bá dàrú lọ́wọ́ fi fi àlùkùránì ránṣẹ́ sí wa o káyé wa kọ́ mọ̀ bá kúkúrú musun ká mọ̀ bá ké ká mọ̀ bá sunkún ká mọ̀ bá ní pọ́blẹ̀m ọlọ́wọ́n bá aláàfin tọ́ wa sọ́nà ọlọ́wọ́n bá aláàlọ́ dá wa sílé ayé ọlọ́wọ́n fẹ́ kí ilé ayé túká kọ̀fẹ́ ká máa jà kọ̀fẹ́ kí nǹkan máa dàrú kọ̀fẹ́ ká máa kẹ̀yìn síra wa. wọ́n mọ́ ni hum zawul arham nígbàdàn wá alákọ̀ọ́kọ́ náà àwọn ẹbí ọmọ ìyá mi ẹbí pọ̀ gan o ló fi mọ̀ pé iṣẹ́ pọ̀ tàbí ṣe alákọ̀ọ́kọ́ àlẹ́ àbò bàbá rẹ̀ ẹbí rẹ̀ ni wọ̀lẹ̀ ọmọ ìyá rẹ̀ ẹbí rẹ̀ ni wọ̀lẹ̀ jádù bàbá bàbá rẹ̀ bàbá ìyá ẹ̀ ẹbí ẹ̀ ni wọ̀lẹ̀ jádàtù ìyá bàbá ẹ̀ ìyá ìyá ẹ̀ òun lẹ́bí rẹ̀ wọ̀lẹ̀ wàlàdù ọmọ rẹ̀ wà òlàdù àtàwọn ọmọ wọn ọmọ tó bí gbogbo ọmọ tó bá bí àwọn ẹbí rẹ̀ ọlọ́mọdé òtúkà wọ̀lá áhù ọmọ ìyá rẹ̀ wà ọ̀làdùhù àti gbogbo àwọn ọmọ ẹ̀ wọ̀lá òkùtù ọmọ ìyá rẹ̀ lóbìnrin wà ọ̀làdùhà àtàwọn ọmọ rẹ̀ wọ̀lá ámú ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n ìyá ẹ̀ lọ́kùnrin wà ọ̀làdùhù ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin wọ̀lá ámàtù wà ọ̀làdùhà àtàwọn ọmọ tiẹ̀ náà wọ̀lá ẹ̀gbọ́n ìyá rẹ̀ lọ́kùnrin àbúrò ìyá rẹ̀ lọ́kùnrin wa auladuhum àtàwọn ọmọ wọn ẹ̀yọ́ màá yá mi tàbá ká máa ka àwọn tá a jọ jẹ́ bí ń sìn ẹ̀rì pé ilẹ̀ ti kún ilẹ̀ ti kún lómi bá ń ka tèmi tí wọn náà ń ka tiẹ̀ ẹlòmíì ti ẹlòmíì ti pọ́gọ́rùn báyìí ẹlòmíì ti pé bíi fifty ṣẹ́ẹ́rì gbogbo ẹ̀ pátápátá ni a lọ lè wá gègé kọ̀wé làámọ̀ kọ́lẹ̀ bí mo ṣe pè ní tí mo wú yẹn ọ wá ká àwọn lọ́kọ̀ kan bẹ́ẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá aláàfẹ́ bọ́ sọ nípa àwọn lálẹ́ yìí àwọn náà ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ọlọ́wọ́n bá wa Allah subhanahu wa ta'ala ọ̀dá wa wọ́sílẹ̀ ayé ọlọ́wọ́n bá aláà ọ̀dá wa wasilatul arhami min alamatil iman ọlọ́wọ́n ní ká wá sẹ̀sìn àkọ́kọ́ ẹ̀sìn náà ní ìgbàgbọ́ ìgbàgbọ́ làkọ́kọ́ lọ́kàn àwẹ̀ lọ́kàn hajj lọ́kàn sàká bọ́ọ̀ bá nígbàgbọ́ gbogbo ìbáàdà tó bá kù ò ní. wọ́n ní mínú alamatul iman mínú alamatul iman nínú àwọn àmì tá a fi mọ̀ pé èèyàn gbàgbọ́ òun náà ni sulatul arham kéèyàn máa sokùn ẹbí papọ̀. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni wa man kana yuminu billah anabi ni gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wal yawmil akhir tó sì gbàgbọ́ àlè kìámà gbọ́ fal yashul rahima kọ́mọ̀jọ́kùn ẹbí ọjà kí ló dé tọ́lọ́run fi so mọ́ gbàgbọ́ nítorí pé ẹni bá gba koran gbọ́ àyà tí mo kà síwájú lẹ́ẹ̀kan ṣé àmọ̀ pé kò ní jẹ́ kí okùn ẹbí ọjà ẹni tí wọ́n ti wá ń jákun ẹbí ìtumọ̀ ẹni pé kò gbọ́ lọ́n gbọ́ lẹ́yìn náà kò gbà pé ọjọ́ kan bẹ tọ́lọ́run ó gbé wa dìde jọ́ọ̀lì kìámà kò gbà gbọ́ níjọ́ náà ẹni máa ń jákun ẹbí yóò sunkún ẹni máa ń jákun ẹbí yóò ọgbọ́lọ́n gbọ́ ó sì gbàjọ́ àlè kìámà gbọ́ fálẹ̀ yẹ̀sùn lọ́rọ̀ àṣìmá ọlọ́run ọba ni kọ́ máa ń so okùn ẹbí rẹ̀ papọ̀ ẹ̀yọ́ mayami lantẹ́jì dakọ́ ti arahimi ilà wọ́kọ̀dé la anáhùlá wọ́n ní ẹ̀ẹ́dì rí ẹnìkan tí ń jákọ̀ ẹbí àfikọ́jẹ́ pé ọlọ́run ti làánà rẹ̀ ṣe mọ̀ pé bọ́lọ̀ bá ń bínú sáwọn èèyàn lérí ilẹ̀ nígbà míì àá nígbà míì àní tọ́lọ̀ bá ń yọnu sáwọn ẹrú kan lérí ilẹ̀ nígbà míì á mà nígbà míì à ní mà àwọn èyí tá a máa ń mọ̀ yẹn làwọn èyí tí ọlọ́run bá aláàfún wa ní àpẹẹrẹ wípé tẹ bá rẹ ẹni tí ń ṣe báyìí ẹni tí ń ṣe báyìí ọlọ́run yọnu sí tẹ bá rẹ ẹni tí ń ṣe báyìí tí ń ṣe báyìí á ọlọ́run bínú sí lójú ọmọ sí bẹ́ẹ̀ ọlọ́run gbé wa náà wípé àwọn tóun láàánà tóun ti ṣẹ́bilé tóun ti gbé jìnnà sí kẹrùn lérí ilẹ̀ ọlọ́run àpẹẹrẹ táwọn máa fi dá wọn mọ̀ ni pé wọ́n máa dẹbi rú wọ́n máa jákòó ẹbí wọ́n máa dá wàhálà lẹ́nu ẹbí wọ́n máa dá jáàlẹ̀ nínú ẹbí ọlọ́run gbé wánú Al-Qur'an Al-Karim ọlọ́run ní fahal asaytum in tawallaytum fahal asaytum in tawallaytum ọlọ́run bá ní ibi ó ti wá yánsìn ẹlẹ́ẹ̀sìn jihad ẹ̀jagun sójú ọ̀nà ọlọ́run mọ́ antum sidu fil ard ẹ wá dúró lẹ́ni tí ọmọ balẹ̀ jẹ́ wàtúkọ̀ tí ó ẹ wá pinnu pé ẹ máa jákò ẹbí أولئك الذين لعنهم الله ọlọ́run láwọn tí wọ́n jákun ẹbí yẹn ọlọ́run láwọn làwọn tẹ́mi ọlọ́run ti ṣépele o ìpè ní jà wọ́n o ìpè bá ti ń jàyàn ẹbí ni wọ́n máa túká ọlọ́run bá ní mo ti làánà rẹ̀ ní o ó lè bá ya wọn ó ti da àárín ìyá wọn àti àbúrò rẹ̀ ó dàrú ó lè bá bàbá ó dájálẹ̀ láàrin wọn àti ìyá wọn ó lè bá ń tí wọn ọ̀dẹ́dẹ́ alẹ́ láàrin àwọn àtàwọn àbúrò rẹ̀ tó kù pé ní bá ti ń ṣe yẹn àpẹẹrẹ kọ́lọ̀ ti làánà rẹ̀ wọ́lọ́lọ́n láàánà yẹn àbá àdáhù ní rahmati ọlọ́run ti gbé jìnnà sí kẹrì ọ ọlọ́run àbíọ́ nínú àánú rẹ̀ mọ́sà kó wa máa ṣe mọ́sà ìṣàánú wa ṣàforíjì fún wa o ọlọ́run lẹ́yìn nìkan kọ́ fa aṣọ mahun èmi ọlọ́run ti di létí yọkà máa gbé tí káàkiri kò ní gbọ́n tọ́ da mọ́ wà àmà àbísọ́ra hùn ojú rẹ ti ta yóò ní fọ́ àmọ́ èmi ọlọ́run ti fọ́ lójú kò ní rí tọ́da amáláyé ẹni ọlọ́run ti làánà bọ́lọ̀n bá ń bínú sí yàn èyí ní súnmọ́rọ̀ ọlọ́run bọ́lọ̀n bá ń bínú sí yàn ní gbọ́rọ̀ ọlọ́run mà gbogbo téèyàn ọmọ àdídọ́ ọmọ ọmọdé tóbi ọlọ́run bọ́lọ̀ bá ti bínú sí yàn nílé yọmọ fínrín ọlọ́run láwọn máa ti ń jákun ẹbí bọ́dọ̀ wọn ṣe dànìyẹn suratu Muhammad aya twenty two twenty three ọlọ́run mọ̀jà wà nínú wọn o ọlọ́run mọ̀ṣẹ̀ ṣàánú wa o àwọn ẹbí rẹ̀ sọmọ iye wọn báyìí àwọn náà mo ti kalẹ̀ kan o lọ lè wádìí wọn àwọn èyí tó bá máa lè wádìí wọn àwọn èyí tó bá wà ní àwọn èyí tí nọ́mbà fóònù wọn bá ń bẹ lọ́wọ́ rẹ tètè lọ lè ṣàtúnṣe kọjú tó lọ àwọn wàhálà tó ti dálẹ̀ lọ lè ṣàtúnṣe o wọ́n ní òkùnkùn níkùn kó nínú ọmọ manuel àwọn èyí tó béèrè látijọ́ yìí ẹ̀ eh, alẹ́ yìí náà ni àwọn àgbà tí ó yá o ẹlòmíì ò ní sun ayé lẹ́ni lẹ́ni lẹ́ni náà ni ó kú ọlọ́mọkàwá kún wọn ẹlòmíì ó ti kí jimá tiẹ̀ tán ẹlòmíì ti gbàwé tiẹ̀ tán ìbọ̀là ìbọ̀là ni ìjọ sátọ̀dẹ̀ ẹlòmíì bẹ́lẹ̀ ayé sì sátọ̀dẹ̀ ẹ̀ sì fi tán sátọ̀dẹ̀ tọ̀la ò ní bá ọlọ́run wa bìọ́ mọ́fà wá sínú wọn o mọ́sà jágùn lẹ́mí ẹ̀sìn kọ́lọ́ mọ́sà ṣàánú ẹni kọ̀ọ̀kan wa hakikatu ibadatu silatu rahim ẹni wọ́n ń pè ní èèyàn sókun ẹbí pọ̀ gbogbo àná là á máa ń ṣe dáadáa sẹ́bí àmọ́ àwọn tí máa ń ṣe dáadáa sí wa nìkan nínú ẹbí là á máa ṣe dáadáa sí wọ́n lọ́n ti dá ọ̀pọ̀lọpọ̀ wà nù ṣe rí àwa tá à ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí wa nínú ẹbí nìkan ẹni tí ò ṣe dáadáa sí wa àwa náà ò ṣe dáadáa sí sẹ́wọ̀n kóhùn náà ò ṣe dáadáa sí wa àwa náà wá ṣe dáadáa sí ṣe láwa yẹn ìbínú ọlọ́run bẹ̀lẹ́ ẹni tí ń sokùn ẹbí pọ̀ òun náà lẹni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nínú ẹbí àtẹni tí ń ṣe àìdáa sí nínú ẹbí yóò máa ṣe dáadáa sáwọn méjèèjì anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni laysal wasilu ẹ má kà á sínú àwọn tí ń sokùn ẹbí pọ̀ kò sówó àbí ẹni tó so ẹgbẹ́ kan tó fẹ́ ẹgbẹ́ kan rẹ̀ laysal wasilu anabi ni laysal wasilu anabi ni kìí ṣẹni tí ń sokùn ẹbí pọ̀ ta ni bílímù káfí ẹ̀dẹ́tọ́jẹ́ pé eh, ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nìkan ẹni tí ń wá mi èmi náà wà àwọn tó ń bá wí ni ẹni tí ń fún mi nínú ẹbí èmi náà fún ẹni tí ń máa ràn mí lọ́wọ́ èmi náà ràn lọ́wọ́ ẹni tó fẹ́ràn mi nìkan ní máa fẹ́ràn anabi ni kò sokun ẹbí pọ̀ wàlákì náà lè wá àṣìlá anabi ni ẹni tí ń sokun ẹbí pọ̀ gangan tọ́lọ́wọ́n bá ń rí fáàsì nínú àyà Quran tọ́jẹ́ pé yín sokun ẹbí pọ̀ lọ́dọ̀ Ọlọ́run alẹ́dì ìdàkútà àti rahimuhu wa salaha òun náà lẹ́nu tọ́jọ́ pé gbogbo àwọn tí wọ́n ń jákun ẹbí yóò máa ṣe dáadáa sí wọn bí ṣe ń ṣe dáadáa sáwọn tí ń ṣe dáadáa sí. ọmọ ya ibi tíṣẹ́ wà ní ẹ o ẹni tó sọ̀rọ̀ yìí Muhammad o Muhammad ni gbogbo ẹbí tó ti jẹ́bi tó ti jẹ́bi ìwọ́n máa wo ẹ̀sìn tí ń ṣe máa wọ́n máa ṣe dáadáa sí i tó bá ti jẹ́ bí mọ́ wùwà tí ń wù mọ́ ìwọ́ máa ṣe dáadáa sí tí ń bá ń wá ọ ìwọ́ náà máa wá tí ò bá wá ọ ìwọ́ máa wá tí ń bá ń fún ọ ìwọ́ náà máa fún tí ò bá fún ọ ìwọ́ máa fún tí ń bá ń lé ejò sí ọ kí ni wọ́n máa lé sí ọ máa lé kù sí níta náà bí sọ́ni tó níjọ́ làwọn adé pàpín ìmánìyẹ jẹ̀máà táwọn fi nílẹ̀tọ̀ sí ulaika alladhina la'anahumullah torí wọ́n ní áàfù áàfù áàfù ìdajì ògbé ìdajì ògbé wọ́n ní ẹni bá ń ṣe ìdajì ń bẹ̀ nígbà tí ò ṣe náà ni ànábì ní lẹ́yìn sọ̀rọ̀ wáṣù ànábì náà fún rẹ̀ ànábì ní kò sókun ẹbí ẹni tó jẹ́ pé ní tí ń ṣe dáadáa sí nìkan nínú ẹbí nìkan lòun náà ń ṣe dáadáa sí àníwá owó ṣílẹ̀ tọ̀rọ̀ tó ìgbà tọ̀rọ̀ rí báyìí a ti máa pàtàkì okùn ẹbí a ti máa ẹni tí ń sokùn ẹbí papọ̀ kí wọ́n láwọn nǹkan tá a máa ń ṣe fún ẹbí tá a fi máa jẹ́ ẹni tí ń sokùn ẹbí pọ̀ lọ́dọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ àwọn àlùfáà wa wọ́n ní àṣìlẹ̀tù kullu ma yahtaju ilayhi al-mawsul gbogbo tí ẹbí bá ti ń fẹ́ tí ó dùn mọ́ òun náà la máa fi sokùn ẹbí wa á pè tí bá ṣe nǹkan báyìí ẹlòmíì tó fún lówó sí kọ́ ọmọ lọ kí kọ́ ọmọ lọ lè wò olóńfàlù àjẹ́ pé ó ṣe ni gbìyànjú kó stọ́dí àwọn ẹbí rẹ kí ni ẹbí ma máa tínú rẹ ó dùn torí tínú rẹ bá ti ń dùn inú ọlọ́run máa dùn sí ọ wọ́n wá ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni alákọ̀ọ́kọ́ ìwọ̀ rẹ lérí ẹ̀ alákọ̀ọ́kọ́ dáadáa tó ṣe ni kọ́ ṣàkólé kan lérí ìgbàgbọ́ rẹ̀ nínú la ilaha illallah tí wọ́n bá ní ká ṣe àkólé kan lérí tawhid ìtumọ̀ ẹni pé ká ṣe àkólé kan lérí ìmánì rẹ̀ nítorí ìmánì yẹn tó bá ti ní ní ó nírun ní ó láwẹ̀ ní ó ní hajj ní gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ó lè bá a dọ́run gbogbo ẹni ọba ti kú tí ọba imani kú gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ọ wà láyé kò ní dán kò ní bá lọ ó sì ti bàjẹ́ sáyé náà nìyẹn. ọmọ wa masakole kan lérí ẹbí bàbá rẹ ìyá ẹ ẹgbẹ́ àbúrò ẹ àbúrò bàbá ẹ ẹgbẹ́ bàbá ẹ ẹgbẹ́ ìyá ẹ àtàwọn ọmọ wọn wípé lágbájá sí wọn sí wọn pọlọ ń gbọ́ ọlọ́wọ́n bá là ń sọ fún wa alukur'an ọlọ́wọ́n bá ní wa anzir ashirataka al-aqrabin ọlọ́run ní wọ Muhammad sallallahu alayhi wa sallam kìlọ̀ fún àwọn ẹbí rẹ o àṣíràtàkà àlàkàrọ̀bì kìlọ̀ fún wọn kan yéé ṣẹbọ ẹbọ lákọ̀ọ́kọ́ parẹ́ nínú fámìlì ní ó sì nútu màpá ń ṣe dáadáa sí wọn torí tá a bá rẹbọ parẹ́ tọ́ba ilé jáde láyé tọ́ba ilé bọ́nu sàárè yẹn yóò máa fòró yóò máa dààmú táyé parẹ́ ni o táyé bá wá parẹ́ tọ́tọ́ gbé wa dìde yóò wọ náà kò ní jáde mọ́ innahu man yushrik billah qad harrama Allahu alayhi al-janna ọlọ́run ní gbogbo ẹni tó bá bẹ́ bọ́ kújò túbá ọlọ́run ní kò ní wà lè janna o wa ma'wahu an-nar ọlọ́run ní inú náà ní lọ dáadáa ọ̀lọ́ wá ń ṣe fún ẹbí tẹ́bí ọ̀padà wọná ọwọ́ fi ilẹ̀ ń ṣe gbéyàwó ó lè sọ fún pé bàbá àbúrò bàbá mi lẹ̀kẹ́ tẹ́bí sọ́wọ́ yọ̀dá lẹ̀kẹ́ gbéyàwó ni orí ìyá ẹ àbúrò ìyá ẹ ń ọ̀fẹ́ràn ẹ̀ nígbà náà bí fẹ́ gbéṣẹ́ dá wà ọlọ́ọ̀ni kọ́kọ́ lọ lè gba àwọn ẹbí ẹ̀ lànà àwọn ẹbí ẹ̀ kọ́kọ́ gba àwọn lẹ̀nà lọ lè sọ fún wọn lè kìlọ̀ fún wọn wípé mi nìkan lọ lọ́hùn èmi tí mo jọ́lọ̀ náà ni mo dá yín èmi nìkan náà lẹ́gbọ̀dọ̀ máa wá sìn ẹ bá wá ní ìdènà lọ́wọ́ ẹ wá bá mi tẹ bá sì ní ìdìsọ́ ẹ̀sùn mọ́ mi ń sọ yín eléyìí ni wọ́n pè ní ìtumọ̀ la ilaha illallah eléyìí ni àkọ́kọ́ iṣẹ́ wa tó bá ti pè kó tó béèrè ogun ó lẹ́lò oúnjẹ wo lẹ jẹ báwo ni iṣẹ́ ẹrú tí mo sẹ́ndì sí ẹni màmá kìíní tẹ rìmálẹ̀ ṣe ti hu àǹtí mi èyí tẹ́ fi kọ́ ṣọ́ọ̀bù ṣe ti yọ ẹni dọ́rùn rẹ o ọlọ́run ní ìyá kan àbúdú ìyá kan ní èyí táwa kánú Kùránì nìyẹn ọlọ́run ní ẹ máa sọ pé ìwọ nìkan ṣoṣo ọlọ́run láàmà sìn àti kírun tán ọlọ́run láàsìn Allahu akbar wọ́n ìyá kan ní sitayin kọ́ ìwọ nìkan láàmà wàrà wá sí i ọ̀dọ̀ rẹ kó ràn wá lọ́wọ́ lérí òṣì lérí àárẹ̀ lérí ìṣẹ́gun ọ̀tá gbogbo ń tà ń wá lọ síbi ìdí ẹbọ pátá ọ̀dọ̀ ọlọ́ọ̀lọ́ yẹ ká wá lọ. ẹ̀rọ màyá mi orò ìdílé tí wọ́n bá ń ṣe egúngún àti ẹ̀yọ̀ àwọn tí wọ́n ń ṣe òkè ìbàdàn àwọn tí wọ́n ń sin ẹ̀lúkú nílẹ̀ yorùbá táwa ti wá kò sí ìran kan tí wọ́n lóṣà tí wọ́n ń ṣe. Ọ̀ṣun Òṣogbo gbogbo aláwa ń bi àti wá àfún jálàbí ńkọ́ tí ń gún eré olóńgbò pẹ̀lú àtàrí kí lóun náà ṣe ìjàmá ẹ bọ́ ó wá délẹ̀ yìí ó dé gbọ́dọ̀ ìfàrí sọ fún agbóhùn ní ọ̀sẹ̀ kan tó ń tọ́jú wa ẹmu ẹmu ẹ ti mọ́lé ẹ ti mọ́lé ọwá olóhùn wa tó ti ń ṣe ni tàbá sì wò ní tùmọ̀ ní tọ́wá ṣe ọwá bàtí jẹ nítorí ẹ kó ṣe ni pé kó so yín mọ́ lọ́wọ́ ọba ọba tí ń ṣínà ọba aládùsìkì ọba tí máa bù nǹkan fún yàn tí ò ní tán bí yàn fi jáde láyé ẹ̀yọ́ máa yá mi àkọ́kọ́ iṣẹ́ wa lára ẹbí nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá ní yá bùnáì lukumanu ní ìwọ ọmọ mi onílá tó ṣe kìbìlá oní mọ́ṣẹ́ bọ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́run bá tó sọnù àyà mi ó ní wàá mú ahlaka ẹ̀pọ̀ àwọn ẹbí yín láṣẹ ká máa kírun o lẹ́yìn bá kírun wàhálà ni o àkọ́kọ́ ṣe wa nínú ẹbí nìyẹn nítorí pé kò dáa ká máa wo bàbá àtìyá ìgbọ́n àbúrò iná àrùn fẹ́ jó wọn a máa sọ ah àǹtí mi yẹn kásẹ̀ o ah ẹ padà yẹn o nítorí pé àfẹ́kán jóná ayé kí ló wá dé táwọn òun ọ̀ràn tí ọlọ́run ti sọ pé tí wọ́n ń ṣe yẹn tí wọ́n bá ṣe tí wọ́n bá sì kú lérí ẹ̀ wọ́n bọ̀ wá jóná lọ́rùn aláàánú wọn ọlọ́run bá kọ́mọ́sà ìwọlá àánú ẹ̀ kọ́mọ́sà ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn iṣẹ́ wa táwọn fi sókun ẹbí pọ̀ òun náà ni tìyára tuhùn a máa lọ lè bẹ̀ wọ́n wò a máa lè ṣe kíni jama a máa lè bẹ̀ wọ́n wò bọ́dà bá wá jìn oyè ọmọ wa béèrè àlàáfíà wọn lérí fóònù àbúrò dádì mi ẹ̀gbọ́n dádì mi ọmọ pè wọ́n gbogbo owó tó ná tó fi pè wọ́n yẹn wọ́n kọ́ sínú tí wọ́n wọ̀n pẹ̀lú iṣẹ́ rẹ̀ jọ̀lì kìyàmá kò ní lọ lásán torí tó ń ṣe yẹn wọ̀nyẹ́ sílú náà máa amára Allahu bihi an yusala ọlọ́run ló pàṣẹ pé kò ṣe okùn ẹbí tó ń sopọ̀ yẹn ó ní ládájú kọ́ ọmọ yẹn náfìlà lọ ọfẹ́ pe àbúrò màmá rẹ ó ní ládájú kọ́ ọmọ ka Kùránì lọ ó ti gbòòrò ẹ̀gbọ́n ìyá rẹ ti pẹ́ ó ní ládájú kọ́ ọmọ kídùá lọ gbogbo àwọn ìbàdàtì yìí sunna mustahaba àyínáfìlà ni àmọ́ ká sokùn ebi pọ̀ ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn sì ju náfìlà lọ ọlọ́run pàṣẹ ipe ọ̀gbọ́dọ̀ mọ́síkíní ó ní wattaqullaha alladhi tasa'aluna bihi wal arhama ọlọ́run ẹ bẹ̀rù èmi ọlọ́run ẹ sì bẹ̀rù okùn ẹbí kọ́mọ̀já ẹ bẹ̀rù ọlọ́run lára okùn ẹbí téèyàn máa gbọ̀n báyìí pé kí aláàjì sí òsín àbúrò mi làjọ sọ̀rọ̀ sí ọ̀tọ̀ ní tí ń sọ ọ̀tọ̀ ní tí ń gbọ́ nísìn bínú à ah, ẹbí mi ò balẹ̀ mọ́ ẹ dákun máa wọ́wọ́ kí n tè ẹ bá ra káàdì wa àwọn tí yóò dákan wà pé ẹ bá boro yìí ní kí ló wà lè tó báyìí bàbá yẹn dẹ̀ ni ọlọ́run ní ń bẹ̀rù lára okùn yẹn kò fẹ́ kẹ́kùn okùn yẹn já lọ́wọ́ tòun a ní sínbọ̀ ọbọ̀ láàrọ̀ la ló sì jòkó tí wọ́n sì parí ẹ̀ ọlọ́run wa bì ọ́ ọlọ́mọdé ajá ẹ wò ẹlẹ́mi ò ní jábọ́lẹ̀ nídìí ìsìná ẹlẹ́mi ò ní jábọ́lẹ̀ ẹ̀hẹ̀ nídìí owó èlé ẹlẹ́mi ò ní jábọ́lẹ̀ nídìí apáàyàn bí ó ti jábọ́jọ́ àlìkíyàmà nínú okùn ẹbí ọlọ́run àbí ọmọ sàṣánú wa ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yọ́ mayami musa adatuhun bisọ́dákọ́ wọlé hadiya òun náà ní ká máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú àrísìkì tí wa àwọn tó bá ní nínú àwọn ẹbí ká máa rẹ̀ bù fáwọn ẹ̀bùn ni wọ́n máa jẹ́ kò ní jẹ́ sàrà tọ́lá wọn ní sẹ́yàrá wọn tí wọn ní sọ́dákọ̀ ni tí wọ́n máa ṣe kí ni ni wọ́n máa jẹ́ ọwọ́ àgbàládá méjì tó bá fún ẹbí ní sàrà sọ́dákọ̀ tó wọ̀sílà ànábì ni wọ́n fún ọ ládàá kó o ṣe sàrà wọ́n tún wá fún ọ ládàá kó o ṣokùn ẹbí papọ̀ àmọ́ tó bá fún ará àta tí ì jẹ́ tó wọ̀n jẹ́bí ládàá sàrà nìkan ló ṣe kí ni ìlọgbà bó bá tiẹ̀ lọ́wọ́ sùtà lọ́mọ wákàtí ọ̀ tó bá gbọ́ ní yìí ẹbí lọ́mọ wa ẹlẹ́mi àpèyìn yóò ní ẹ dákun nínú àwọn ẹbí mi nǹkan bẹ tí ń yí wọn ò rí jẹ wọn ò rí mu wọn fẹ́ yọ sàká ṣé mo lè fún wọn ah, tí ọba ti jẹ́ bàbá rẹ̀ tí ò jẹ́ ìyá yìí tó ti já wọn mẹ́ ẹ̀ ah, wá nínú àwọn ẹbí tọ́ràn lọ́wọ́ yóò máa jẹ́ sàárà yóò sì máa jẹ́ kíni yóò sì máa jẹ́ kó sokùn ẹbí papọ̀ ọlọ́wọ́n bá ní yasalunaka madha yunfiqun ọlọ́run ni wọ́n ń bọ̀ wá béèrè lọ́wọ́ Muhammad bàbá lówó lọ́wọ́ bó o là ṣe nà kúlímà àǹfàkọ́tún mi ní xeyìrì ilé ànábì sọ fún wọn yín pé gbogbo tó bá wù kẹ́ ẹ̀ ná nínú oore tọ́lọ́run kò sí lọ́wọ́ tẹ́ bá fẹ́ na ibi tẹ́ ti bẹ̀rẹ̀ falíníwá àlìdẹ́yìn ọ̀dà àwọn bàbá yín àti ìyá yín ilé ti bẹ̀rẹ̀ wọ́n akọ̀rọ̀ bí lẹ́yìn náà lọ́wọ́ kan ẹbí kò tí kan ọmọ orúkọ ẹ̀yọ́ àwọn tọ́kọ́ kan lọ́lọ́run kọ́kọ́ dákọ̀ yẹn àwọn òbí rẹ̀ méjèèjì nínú àwọn òbí rẹ̀ méjèèjì tàlá lákọ̀ọ́kọ́ tó o bá ti ṣe mistake tàlá lákọ̀ọ́kọ́ ìyá rẹ̀ làkọ́kọ́ o <laughs> ìyá rẹ̀ làkọ́kọ́ torí wọ́n wá bí ànábì pé tá a bá fẹ́ ṣe dáadáa tá a lè àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ ṣe dáadáa sí ànábì ní òmùka ìyá ẹ tàlẹ́ ẹlẹ́ẹ̀kejì ànábì ní ìyá ẹ ẹlẹ́ẹ̀kẹta ànábì ní ìyá ẹ táwọn ẹlẹ́ẹ̀kẹrin ànábì ní bàbá ẹ lọ́wọ́ kan o. ọmọ báwa máa mọ̀ tọ́jú ìyá rẹ̀ wọlé wà jẹ́nà kódà ilé ayé ìgbẹ́ ònira fún ọ ìyá lọ dààmú dààmú dààmú dààmú gbà tó lóyún ó tún fẹ́ bí ọ ó tún dààmú ó tún bí ọ tán ó tún dààmú títí tó fi wá dàgbà ẹ̀yin méjì ọlọ́wà bí ìkankan wá sànú ẹ̀ wọ́n wà ní gúdìfà ọ̀gbádùn ọgbàlẹ̀ tó wọ̀ oúnjẹ tó wọ̀ omu tó wọ̀ ó béèrè kí ni ìyá jẹ nígbà wáyà wá ní ọlọ́run gba ìkẹ́ lọ́wọ́ ọlọ́run dá padà sẹ́yìn kò wá ní dáwọ́ padà sẹ́yìn ìwọ tó lọ ń bínú sí. ká lè túbà o ẹlòmí ti fẹsẹ̀ kọ nínú okùn ẹbí yóò mọ̀ wá pé ayé ní sẹ́wọ̀n àjẹ́ ní sẹ́wọ̀n okùn dílé ni okùn dílé kọ́ wọlé ń járẹ́ lógún. ọlọ́run ní àwọn bàbá yín àti ìyá yín àtàwọn ẹbí làkọ́kọ́ o tó wò ń bá ti dé ọmọ ìyá mi owó yẹn bá ti dé owó àbíjàn tó ń pariwo yẹn tó bá ti dé sí ẹ lọ́wọ́ <laughs> bàbá rẹ̀ àtìyá rẹ̀ àtàwọn ẹbí ní ọ̀bọ̀ náà owó wọn wà ní tán nítorí ọlọ́run sì fún ọ̀nùkọ̀ wà ní tán yọmọ wa pọ̀ sí. ọlọ́run sọ ní suratu al-Baqara aya two fifteen sọmọ pé kẹsà wàdà máa ń sìn nígbà mo ti sọ bí tọ́wọ́ ànúkọ̀ falili walide ni wal akarabi kọlọmọsà wọlé àánú ẹ kọlọmọsà fún wa ní agbára tá a fi máa ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá mi mọ́tò wọn disturb ẹ wọ́n ń da ọ ṣé wọ́n nìkan ni má pè ṣé wọn nìkan ni àǹtí pè mí lánàá ọmọ rẹ̀ pè mí àbúrò dáàdi pè mí ọmọ ẹ̀ náà pè mí ìyá pè mí àkọ́bí ọ̀dà tó pè mí tẹ́mi nìkan ni ọlọ́run máa máa ló fi ṣe ọ́ níwọ̀n nìkan o ṣebí ó kó gbogbo tiwọn ó kó sọ́dọ̀ tiẹ̀ kí wò lè máa fún wọn ń bẹ̀. ẹ̀yọ́ máa yá mi wọ́n á ti dálẹ̀ kúrúbà ẹ̀ hákà ọlọ́run bá ní àwọn tí wọ́n jẹ́ ẹbí yín ẹ fún wọn ní ẹ̀tọ́ tí wọ́n ta kó lẹ́yìn lọ́wọ́ bọ́lá ọ̀sẹ̀ ń sínà fún wọn yín sínà fún wọn torí àwọn ẹbí ẹ̀ mọ̀ pé kí wọ́n wá dé tí wọ́n wá gba nǹkan wọn àwọn náà ní bọ́ wá dítajà tó rówó wọ nìkan kó ní ìtọ́lọ́sọ ọlọ́run ní mú ẹ̀tọ́ tí wọ́n náà fún wọn wọn ò sì sí ìdí ọjà ẹ̀jọ́ lọ bí iṣẹ́ ẹ̀jọ́ ti ẹ̀jọ́ travel ọlọ́run ṣe ni kò fún ọ lẹ́tọ̀ wọn. ìtumọ̀ ni pé ọlọ́run sọ fún ọ pé bó ṣe pọ̀ sọ́wọ́ rẹ̀ hùn èmi mo mú tiwọn wá fún ọ mo fẹ́ fi dán ọ wò bọ́ yóò fún àbó oníṣẹ́ ni abóni fún wa mushara tatuhum èyàn máa yára ní fil afra ẹlẹ́ẹ̀kẹrin a máa lọ lè bá wọn dùnnú níjọ́ dùnnú wọn wọ́n kó ma wọ́n sí ìyàwó wọ́n sílé wọ́n náà lọ́bẹ̀ ọba wọn dùnnú ọtọ̀rọ̀ kọ́ mọ́ bàjẹ́ ọtọ̀rọ̀ kọ́ mọ́ ṣe kíní kọ́ mọ́ o kí náà kọ́ mọ́ bà bàjẹ́ ó wo mọ́tò báyìí ó wo lé báyìí ah àbúrò mi ah barakallahu lọ́wọ́ falibarika sí màláìka ó sì máa sọ fún wọn náà pé ìwọ àtàrọ ọmọdọ́mọ tiẹ̀ náà barakallahu fikum tó ti bá ti ń sàdúrà fún ọmọ ya yín lẹ́yìn ànábì ni màláìka ó máa ṣerú àdúrà fẹ́yìn náà àmọ́ ọkàn wa débẹ̀ lọ́ba wò pé ẹ̀dá kan wọn lọ́kọ́ ilé nàdà ilé lélẹ̀ ilé ńláfà látara ìbínú ó ní wọn kọ́lé kàwé ọlọ́run ọmọ ibi tó ti rówó yẹn ọ máa lọ lè bá a dunnú níjọ́ dunnú rẹ̀ òun sokùn ẹbí nu ọ̀wá lọ ọ̀ wáyé ni o wọ̀lẹ̀ àṣà níjọ́ ìbànújẹ́ méjèèjì náà ni ọmọ kankanlókú ó lè bá a sunkún ó sì ní rẹ́rìn-ín bẹ́ẹ̀ kọ́dà bínú rẹ̀ ọmọ dùnjọ́ ọ pa yẹn mọ́ ọ wà fi ìkorò ojú àti ẹkún àbí ìmáa sígbà téèyàn sunkún ó fi súnmọ́ lọ́hùn látara pé ọ̀fẹ́ kó ẹbí ó ṣe kí ni kọjá wọ́n lọ́mọ kú wọn ò sì lọ́ọ́ lè gbé e sí wọ́n wà ní pálọ̀ ọ̀n kọ́ọ̀lù lọ́rẹ́rìn kàkàkàkà ó sì lọ́ọ́ lè kéde tọ́mọ̀ sẹ̀ nínú ẹbí òun sókun ẹbí ọ̀njà ni o àwọn máa pe ẹ̀dákun ṣé kò mọ́ tó ṣẹlẹ̀ ni àwọn nígbà tó kàn kọ̀kan àwọn náà wá sí pé màkàmàkà ni yọ̀ọ́ kàn òun náà bí Yorùbá ṣe máa sọnù àlẹ́ filẹ̀ tiẹ̀ náà ń bọ̀ tiẹ̀ náà fẹ́ dé ẹni tó rin bẹ́ẹ̀ yẹn ń dákun ẹbí ni lẹ́yìn náà kò fajúro oníjọ́dún nu ọ̀ndẹ́kùn ẹbí ni ah, ah, ah, ọlọ́run padà wá dá ọ lóhùn ọmọ ìyá ilé ìbárakàlàfì mọ́tò ìbárakàlàfì àwọn ọmọ rẹ àwọn ni wọ́n há alukùránì ìbárakàlàfì yìí ọ jẹ́ kí ọmọ pé inú rẹ̀ ń lò sí tọ́lọ́nsí torí tọ́lọ́nsí fọmọ ìyá rẹ̀ ìwọ náà lọ́lọ́nsí fún eléyìí ni rúrí Islam kìí ṣe rúrí Yorùbá o àwa sọ̀rọ̀ Yorùbá mi o kí ni àwa sọ bí jama àwa sọ̀rọ̀ Islam torí gbogbo tá a sọ yìí yóò máa tako ìròrí yorùbá ni ọlọ́run sì fẹ́ ká jẹ́ yorùbá ká tó jáde láyé kí lọ́lọ́run ní ká jẹ́ wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ jáde láyé àti kẹ́ jáde ní mùsùlùmí òdodo ẹlẹ́ẹ̀karùn-ún iyadatuhum wa nafaqatu alayhim nínú àwọn ìwọ̀ tá a máa fún àwọn ẹbí wa òun náà ni ká máa lọ tó bá ti rẹ ọ̀kan nínú àwọn ẹbí tí mo sọ lẹ́ẹ̀kan láàrín tí mo ti sọ bàbá rẹ̀ ìyá rẹ̀ bàbá bàbá ẹ̀ bàbá ìyá ẹ̀ ìyá bàbá ẹ̀ bàbá ìyá ẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn ọmọ wọn àbúrò rẹ̀ àtàwọn ọmọ wọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ títí ẹ̀ náà àbúrò bàbá ẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ lọ́kùnrin lóbìnrin àtàwọn ọmọ wọn àwọn tí wọ́n ń pèlè bí nìyẹn bí wọ́n ṣe pọ̀ tóun èyí tó bá ti rẹ̀ nú wọn ó ti gbaṣẹ́ Ah, tọ́ba ní ọkàn ọ́ ọ̀dàkùn ẹbí ni tọ́ba ti wá di pé àárẹ̀ dé ẹ wàá dìde ẹ dáwó àwọn ah, mú owó níbi tó lágbára owó tí wọn náà ti ní tó fẹ́ fi ṣe àmọ́ torí pé ọ̀fẹ́ kúnkún ibi ọjà ọwọ́ àmọ́ bó ṣe ń fowó yẹn yọ ọlọ́run wọ o ọlọ́run sì mọ fi tọ́ wa ó sì mọ tó wọn fọ ní dáadáa yọ padà wá jàrọ̀ yìí tó dùbẹ́ lọ fún ọ èyí tó bá nígbàgbọ́. tọ́mọ ni wọ́n ti ń gbé kó níbi kan tún gbé lọ́bọ̀ míì ẹ tún tẹ̀lé lọ torí pé ẹbí yìí ni ẹ máa fún lówó ẹ máa fún lóògùn ẹ máa fún lówó ẹ máa ṣàdúrà fún tó bá ní bùkátà rúkìá ẹ gbèrò dàn fáà tó ń ṣe rúkìá fún àwọn àrẹ kan bẹ tó bá dójú ẹ̀ tán ipa dókítà ká mọ́ àbí kẹ́kẹ́ ọlọ́run pẹ̀lú àwọn àyà rẹ̀ àtàwọn oríkì rẹ̀ àtàwọn òròyìn rẹ̀ kíkọ́ dákun Allahumma rabban nasi adhhib al-ba'sa أنت anta لا شفاء إلا shifaa illa shifauka shifaan la yughadiru saqama báàrẹ̀ ọba lójútùmá níta kàṣà àṣàrà alárẹ̀ Allahumma rabban nas mo pè wọ́n lọ́wọ́ bá gbogbo àwọn èèyàn adéṣe bilibà mọ́sà mú ìnira yìí lọ fún ọmọ ìyá mi ìṣì fún lálàáfíà anta ṣáfì ibi wọ́n lọ ń jẹ́ ọba tí fún yẹn lálàáfíà la kò wá sí ìwòsàn kan illa shifa àfi ìwòsàn tó bá wá látọ̀dọ̀ wọ ọlọ́ shifaan la yughadiru saqama ní ìwòsàn tó ń fún èyí tí ò ní ṣe ara ẹ̀kú sára ẹ̀ rárá ìlà ń bèèrè lọ́wọ́ wọ ọlọ́ ọmọ ṣe tó bá dọ́dọ̀ rẹ̀ as'alullah al-azima rabbal arshil azim an yashfiyak ọ̀ka méje ẹ̀yọ́ màyá mi ẹ̀ẹ́dùn ti yí nígbà mi wọ́n ní ọdẹ erin ní ṣe bí àdáwò yìí bá ti dé gbogbo ẹbí ti wọ̀yọ́nu òṣòrùn ẹ̀yin kan ẹ lè dúró ti ẹ pinra yín ni torí ọlọ́run bá aláwọ̀ fẹ́ dán gbogbo yín wò ló fi fàárẹ̀ ṣe nínú ẹbí kọ́lọ̀ wọlé àánú ẹ̀ kọ́lọ̀ mọ́ fàárẹ̀ ṣe nìkan kan wa o èyí tí ń bẹ lára wa kọ́lọ̀ mọ́sà bá wa mú kú o ẹ mọ̀ yá mi àdúà àwùlá fún àmọ̀ ṣàdúrà fẹ́ ìndà nùzúlì àlùbàdà nígbà tí máa ń bẹ nínú àdánwò ọkàn jí lóru ọlọ́run àti mi bẹ nínú ìlànà ọlọ́run máa fún lálàáfíà àbúrò bàbá mi ń bẹ nínú wàhálà ọlọ́run bá yọ kú ẹ̀gbọ́n ìyá òun bẹ nínú ẹ̀wọ̀n ọlọ́ba mú kó ọmọ kà á sí pé nígbà tó dé pé wọ́n làdánwò yẹn bá ẹni tí ń sokùn ẹbí papọ̀ nù nínú àwọn nǹkan tá a máa fi sokùn ẹbí bọ̀ òun náà ní ìsìláwò dáàtìlì bẹ́yìn a máa ṣàtúnṣe láàrin àwọn ẹbí tí máa ń jà kìí sí pé wọ́n lọ́ọ̀tù máa máa lọ lè da àárín àwọn ẹbí rú wọ́n ní kó tún ẹbí ṣe ni wọ́n ní kó bẹ́ẹ̀ jíjẹ́ ẹ̀gbọ́n yín tààrin àti ti àbígbẹ̀yìn wọ́n ní àwọ̀ ìwọ tí wọ́n ń bẹ lókè yẹn lọ́wọ́ á pe àwọn méjèèjì ọwọ́ ṣàtúnṣe ọpẹ̀tù sí ọ̀tún ọpẹ̀tù sí tòsì kìí sí pé ọmọ wa pé à ẹ ẹyẹ kan máa jà náà àwọn méjèèjì náà sá lójú màmá tẹ́lẹ̀ màmá fẹ́ràn àwọn ìjà wa lọ alẹ́ lómi ń dájà alẹ́ láàrin àbúrò rẹ̀ pẹ̀lú ìyá wọn ẹlòmíì ń dájà rẹ̀ láàrin bàbá rẹ̀ àtàwọn àbúrò ẹ̀ wọ́n láì ń dájà rẹ̀ láàrin bàbá rẹ̀ àtìyẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa wọ́n ní àtúnṣe lérí àwọ̀ àwọ̀ lè má sí torí pé gbogbo yín ní ọlọ́run ọ̀dà yín bákan náà àwọn kan ó le nínú ẹbí àwọn kan rọ̀ àwọn kan àwọn kan yàwọ́ àwọn kan yàhùn bọ́lá ṣe máa ń da gbogbo ẹbí nù àwọn kan lájò àwọn kan ò ní lájò ájò pé kí nǹkan dé kó wà kẹrin ẹ ra àwọn kan tó bá ti ní nǹkan wáyé ìṣẹ̀lẹ̀ yóò ti dé èmi yóò lòun bọ̀ òun bọ̀ kò ní padà wá wọ́n a a ṣe kíni àmọ̀ ṣàkólé kan lérí ìmọ̀ paríjà láàrin àwọn ẹbí ẹ̀yọ́ miami ẹlẹ́kẹjọ tàwókèrò àgìníyá ìwọ̀n fọkàrà ìhìn àmọ̀ ṣe àpọ́nlé àwọn olówó àárín ẹbí tẹ́ rí olówó tọ́lọ́wọ́n bàrá tó yọ nínú ẹbí fẹ́ fi yín ni o ẹ gbọ́dọ̀ lára rẹ o ẹ o ẹ gbọ́dọ̀ ro èrò o ẹ gbọ́dọ̀ mú ọkọ̀ ẹ gbọ́dọ̀ fi kàn ó ọlọ́run yọ láàrin yín nítorí yín nítorí àwọn ọmọ yín ṣẹwàárẹ̀ ni tí ń bẹ lókè ìtọ́lọ́wọ́n bá aláàgbé sókè òun òun náà gbọ́dọ̀ má máa ṣàkánlé àwọn tí ò ní tó nítorí ọlọ́wọ́n bá ló tó bó ṣe tó òun kádàrá ni gbogbo nǹkan ẹni tí ò ní ọlọ́run lọ́kọ́ fún ẹni tó ní náà kìí sòun ló mú rẹ̀ ní ọlọ́run lọ́kọ́ pé yóò ní tọ́lọ́wọ́n bá kọ́ pé yóò ní kò ní ní a jẹ́ pé kò sí fàárí kan fẹ́ni tó ní kádàrá tí wọ́n kọ olóṣèlẹ̀ sí àjẹpọ̀ ọlọ́run ọba aláàánìkan ní gbogbo nǹkan wà kálukú wà gba kádàrá ti tiẹ̀ ọmọ ìyá máa tara ẹ ó ní dá àwọn nǹkan lọ nínú ẹbí àwọn kan ó sì ní di ọ̀lọ́ má fojú yẹpẹrẹ àwọn tí ò ní ìwọ tó sì ní má sì gbéraga lérí àwọn tí wọn ní tó ọ bọ́ọ̀bá tó sì gbéraga ó jákun ẹbí èyí tí sì ń bínú ẹni tọ́lọ́ ń bò fún òun náà jákun ẹbí èyí méjèèjì ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ jákun ẹbí a máa ṣàpọ́nlé ara wa àwọn ìyá mi táwọn bá ti ń bọ̀ láti ìlú nàìjíríà tó bá dé abidjan àbúrò ń gbé ọ̀nà òkè ń bí ẹ̀gbọ́n ń gbé bí ìyá wa lọ lè ba sọ́dọ̀ ẹni tó ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò jókòó síbẹ̀ yóò máa jẹ yóò máa mu yóò máa sùn yóò máa sọ fún tọ̀hún pé bóòlù àláfíà rẹ yín sì padà dọ́dọ̀ tiẹ̀ náà o ìyá òun ò ní débẹ̀ tí ì lọ irú ìyá yẹn kí ni ń ṣe jàmáà ń dẹ́kun ẹbí tó ló ti fìyàtọ̀ sáàrin àwọn méjèèjì wípé ẹni tó nílò ń bá lọ wọ́n tó sì ní lọ́mọ sọ nìyẹn ìyá ìyá ìyá ìyá ìyá ìyá yẹn sọ nìyẹn òun ní tó ń dákun ẹbí àwọn ọmọ rẹ torí inú tọ̀hún yẹn ò ní dùn ah, ló ti dá wàhálà lẹ̀ láàrin wọn nínú àwọn nǹkan tá a máa fi sokùn ẹbí pọ̀ òun náà ni istidọ̀ fatuhum philippines ká máa gbà wọ́n lálejò tí ẹbí bá ń bọ̀ inú ọmọ wa dùn ìpè ẹ̀yin ọmọ àbúrò dáde wa ń bọ̀ ẹ̀gbọ́n ìyá wa ń bọ̀ àbúrò kẹta lọ́dọ̀ àǹtí mi ń ṣe kínní ń bọ̀ wá inú ọmọ wa dùn nígbà tẹ́ fẹ́ gba president lálejò nígbà tẹ́ mọ̀ pé iṣẹ́ tẹ́ fẹ́ ṣe iṣẹ́ tẹ́ fi wà ní tẹ́nà kìí ṣe pé báyà ibi ọmọ bọ̀ wá láàmú wá sọ fún àwọn ará lé pé ah, àwọn ọmọ ní dádì máa ń bọ̀ ìyàwó rẹ má jẹ́ ó kó bá o ìyàwó rẹ má ó fi ọ́ jẹ́kun ebi látara ahun ìyàwó ọmọ sọ fọ́kọ rẹ̀ pé mọ́mì ìgbàwo ni wọ́n lò ń bí jọ́mẹ́lì wọ́n fẹ́ lò ìyàwó rẹ̀ ń bè lọ́wọ́ rẹ̀ pé jọ́mẹ́lì mọ́mì fẹ́ lò a ò tí ì ríyàwó ò tí ì ríyàwó ọkàn fẹ́ obìnrin kan sílé sá òun ti ṣe kí ni òun ti níyàwó ìyàwó tó sọ fún ọ pé ah, ṣé mọ́mí òní tó lọ ni ah, ìyàwó rẹ̀ kàn ọkàn fún obìnrin kan sílé nǹkan bímọ fún ọ ò sì rí ìyàwó. àfikún jájúmọ́ gbé sórí ìyá mi yẹn ah, owó àárù tó gbà ni mo fi kàwé owó àárù tó gbà àjọ tó dá ni mo fi rí físà tí mo ti wá sí Abidjan mo ti rí sẹ́ ní ilé gbàgbé ìyá mi ojú mi ni ìyá mi o ọjà jùmọ̀ ọjà gbé mọ́ wọ́n bá jágbé wọn ọkùnrin bí ọjà torí ẹ lómi ìyàwó ní darí ẹ obìnrin darí ẹ lómi máa ṣèkúlẹ̀ ẹ wá ní ìyá rẹ ò ní wá kò ní wá náà ìyá tó fẹ́ lọ́sẹ̀ kan tó bá tún jọ méjì lòún fẹ́ yóò ní mọ́mì ọ̀túnla èmi náà fẹ́ lọ nàìjíríà àjọ máa wá lọ yóò wọ fúláìtì yóò gbé ìyá ẹ lọlé nítorí ìyàwó ẹ ìyàwó máa fi ọmọ mi èmi ọmọ bí nǹkan mi ọ̀njákùnrin bí ni o a máa gbà wọn lálejò ijabatu da'watihim illa li'udhri qawi lẹ́yìn náà inú àwọn dáadáa tá a máa ṣẹṣẹ́ bí òun náà ní pé tí wọ́n bá pè wá ipe ká wá a máa dá wọn lóhùn tí ó bá ti jẹ́ nǹkan ìṣẹ̀ tọ́lọ́wọ́n ò sí kí tọ́lọ́wọ́n ò fẹ́ ẹbí ni lágbájá mo fẹ́ rí ọ ọ dáhùn kọ́ jẹ́ pé ìwọ ni mínísítà gbogbo lẹ̀ yìí àbígbẹ̀yìn bàbá yín ti ń bẹ lóko lọ́wọ́ ní lágbájá mo fẹ́ rí ọ ọ̀rọ̀ wà wọ́n ní èyí gbọ́dọ̀ dá lóhùn bó ṣe tó ná láàrẹ náà ló fi lọ́dọ̀ rẹ̀ òun kò ń wò mọ́ ọlọ́run tó ní kó o sókun ẹbí lòun wò okùn ẹbí sísun ìbáàdà ni o ẹ̀sìn ni o kìí ṣe náfìlà ìbáàdà tó ń wá àjùmọ̀ tó ẹ̀sìn tó jẹ́ dandan tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ ìyọmọ ìyá mi nínú àwọn ìtààmà fi sókun ẹbí pọ̀ òun náà ní ká máa dá wọn lóhùn tọ́ba ní kọ́ ọmọ bọ̀ wá síbi òkú àbóníkọ́ ọmọ bọ̀ wá sí mòlúdì tẹ̀wọ́n pàwọ̀ yóò sòkú ní Islam àbí àfáwọn olódélẹ̀ yìí tó ní ẹ máa sòkú kéwẹ̀ ti dàrú nì nígbà Khadija kú ìyàwó ànábì bóun ni wọ́n ti sòkú ẹ̀ nígbà tí Ummul Kusum kú ọmọ ànábì bóun ni wọ́n ti sòkú ẹ̀ nígbà tí Rukaya kú bóun ni wọ́n ti ṣèjọ́ mẹ́jọ ẹ̀ tí wọ́n ṣe sẹ́yìn gbọ́ ọnu tíra àdíláyé ìpéjọ́ mẹ́ta wà àjọ méje wà àjọ mẹ́jọ wà nínú tíra wò bẹ́ẹ̀ bá ti sìnkú tẹ́ bá ti sin sítẹ́ tẹ́ ẹ sì padà wálé ó ti parí sítẹ́ náà nìyẹn jàmá kẹ́ ẹ máa fàdúrà ràn án lọ́wọ́ ẹ máa dádúrà ṣe pẹ̀lú àǹkójọ àǹkójọ yẹn àdádálẹ̀ ni ó sì àwọn àfáà ni wọ́n kójọ láàárọ̀ làwọn eléré àwọn olórin àwọn náà fi fi tiwọn náà sírọ̀lẹ́ tí ọba jẹ́ àwọn àfáà tó bẹ̀rẹ̀ ni àwọn náà ò ní ṣe ni wọn ò ní wá rọ̀lẹ́ ìranu tó owó tẹ̀sùn ṣòfò yẹn ẹ lè kó fún opó ìyàwó òkú ẹ máa fi rán àwọn ọmọ òkú lọ sí ilé kéwù àti skul nítorí ẹ̀ka sí ìbẹ̀lẹ̀ àní ṣe ìtẹ́lẹ̀ṣẹ̀ ọ̀bẹ̀ wa láàmà ṣe kíní láàmà ṣe wọ́n wá ní bàbá yín kú wọ́n ní ọ̀dàwó tó bàbá ṣe ẹ̀wà àti mọ̀pẹ́ àlùsùn náà ní wà bí àfọwọ́ránṣẹ́ láti Abidjan ó ní àbúrò bàbá àbúrò ìyá ọlọ́njáre yín pẹ̀wọ̀n lérí dáadáa jọba sàmànà yín sẹ́rí nítorí wá sí yẹn ọlọ́run ọ̀fẹ́ ò ní tijú o torí ọlọ́run ọba tí ń bọ̀ ọ́ lẹ́rù tó fi fẹ́ jákun ẹbí òun náà lọ fẹ́ fẹ́ o tó bá sì ti wá sẹ̀ ó ti ibi tó fẹ́ lọ tó fi fẹ́ jákun ẹbí náà lọ́kọ̀dà wa lọ òun náà ní kò ní jìyà bọ́dọ̀ bá ti rí bẹ́ẹ̀ jẹ̀má sọ ma pé ọ̀sọ̀ tiẹ̀ wọ́n gbé nǹkan wá láti àbúrò dáàdì rẹ̀ ó dìdí ìwọ pléènì wa ó gbé ọṣẹ wá àbáṣejẹ ó ní ah, àwọn ẹgbẹ́ rẹ̀ ti ń kọ́lé wọ́n ti ń ralẹ̀ wọ́n ti ń kọ́ ti ń ṣe ribiribi nílùú òkè wọ́n ń jòkó sábì jẹun bí ọ̀yà bá ṣe wẹ̀ bá ṣe wẹ̀ bá ṣe wẹ̀ ni ah dadi àwọn ò ti lò mọ́ ẹ̀yin náà máa lò mọ́ àti jáwọ́ àti táwà kálí alàlà àwọn ti ju wọ́ọ̀lẹ̀ fọlọ́n fọlọ́n ní darí ètò èyí tẹ́ gbé lọ́wọ́ yìí àwọn abòrìṣà ni wọ́n máa ń lò àwọn aláwo ni wọ́n máa ń lò àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń ṣe kínní àwọn náà máa ń lò àdúrà làwọn ń ṣe la hawla wala quwwata ilẹ̀ bìlá bàbá yìí náà máa ṣe ẹ̀dá kìíní inú ìtẹ́ kó dání yìí iṣẹ́ tẹ́ ẹ fẹ́ kí kìíní yẹn ò ṣe ọlọ́run ní máa ṣe kíní ọlọ́run ní máa ṣe ọlọ́run ní dáàbò bòyàn ló fi ní ká nẹ́bẹ̀ máa ka fálákì àti nurse kúlẹ̀ àwọn tó bẹ̀rọ̀ bí kíní nurse máa wá sọ ní kì nurse ìlà ìnà ẹ̀wá ń pè ó sí nǹkan nǹkan ń bẹ ọlọ́run dùn kan náà là sọ ọlọ́run ní mi ń ṣàrìmọ̀ kálàkà ẹ wọ́n mi ṣáàdì gáàsì kí ìdá wákàbà ṣé o sì nǹkan nìyẹn ọlọ́wọ́n bá ní òru òru nǹkan ń bẹ láàrin òru o máa ṣáàdì mí kábúrú òru ọmọ ṣe kíní kọ́mọ ṣe ọ́ wọ́n mi ṣáàdì nàfàlà sáà ti fìlà ókọ̀dì ìdá anábì máa kà á àwọn obìnrin tí wọ́n máa ń fi atẹ́kùn sí nǹkan tí wọ́n bá dì kí n tí wọ́n bá wí pé kọ́ máa ṣẹlẹ̀ sí ọ kọ́ máa bá ṣẹlẹ̀ sí ọ máa ka falaki o ẹ̀wá náà sì kà wọ́n mi ṣáàdì hasidin ìta hasada ẹ̀kọ́ sì máa kà àwọn tí wọ́n fojú wo ni tí wọ́n sì rò rò burúkú tí tí wọ́n rò ó sì máa sẹ́mọ́ yàn la nípasẹ̀ àwọn àdìjánu ẹ wá pè ó sí nǹkan nǹkan bẹ àmọ́lọ́ ń dùn kan náà lọ. tába ti dìbò lọ́wọ́ nǹkan kan ò ní ṣe kiri nǹkan kan ò ní ṣe wá níta nàbí gbó it is message of rasul sasana message tá nàbí gbó wá sílẹ̀ ayé ni. ẹ wá wo kéwú táwa ń kílẹ̀ yorùbá ẹ wo ntọ́sọ wádà yorùbá ó di nǹkan mọ́ ẹsẹ̀ yóò di nǹkan mọ́ ìdí yóò di nǹkan mọ́ apá yóò di nǹkan mọ́ ìgbàdí ọrùn eríṣiríṣi láì ṣe bàbá aláwo àmọ̀ yàtọ̀ láàrin muslim àtàwọn olóòsà torí tí mùsùlùmí ń dèmara ẹ̀ náà làwọn olóòsà náà ń dèmara ó yẹ kí yàtọ̀ wà láàrin wa ìyàtọ̀ tó wà láàrin wa ni pé àwa sọ pé àgbà islam nígbà tí gbà islam yẹn a nílò yẹn mọ́ àwa wo ní islam kí ni wọ́n ní ká máa ń ṣe ní islam tó lè ṣiṣẹ́ tí kí ni yẹn tá a rò pé kí yẹn ó ṣe kí ni yẹn ó ṣe àwa ló lè máa lè kọ́ àdúrà àwọn àdúrà tó bá ní í ṣe pẹ̀lú ìsọ̀ ọlọ́run ibi àti lọ ó náà ni pé ẹbí lọ́ba tí ní kọ́ wá kọlu ọlọ́run wọ́n dà lóhùn wọ́n ní wọ́n máa lọ lè dá ìpèpè ẹbí wọ́n máa dá pèpè ẹbí lóhùn tí ọba ti ní kọ́ wá ṣe ọlọ́run ẹbí ní kọ́ wá ṣe bẹ́ẹ̀dẹ̀ kọ́ wá ṣe ọjọ́ bí ó ní àwọn ìṣe torí kò sí mẹ́sìn wa ah, bàbá ti jí láàárọ̀ lánàá alhamdulilayi lẹ́bi àyáná bàdà àmàtàná wa ilé ìnusù sílẹ̀ yìí ò lọ adúpẹ́ tọ́lọ́run tún lé ìjọ kan lé mi o àtúnjí láàárọ̀ yà dúpẹ́ o adúpẹ́tọ̀ pa wá o àmọ́ gbogbo alápadà padà sọ́dọ̀ ọ̀dọ́jọ́ àlùkìyàmọ́ o ẹ̀yin ti dúpẹ́ náà òun wá ní ẹ̀kan ní kọ́ ọmọ wá dúpẹ́ ẹ̀yin láàrin ọdún ó wá ní ọ̀gbọ́dọ̀ mọ́ wálé ó ní àwọn ìṣe àwọn táà ṣe bẹ́ẹ̀ de rọ̀ṣùlù láwọn ṣe bẹ́ẹ̀ de tiẹ̀ ló ṣe jẹ́ pé ẹbí ọ̀gbọ́dọ̀ mú ọwọ́ wa kó ní ibi wọ́n ní kẹ́ máa sọkùn ẹbí pọ̀ wọ́n lè gbọ́dọ̀ jákun ẹbí wọ́n ní kẹ́ máa dùn ẹbí nú wọ́n ní kẹ́ máa dùn ẹbí nú tẹ́bí ọ̀bá fẹ́ tiwa lọ náà tẹ́lẹ̀ bá ti ní ọyá ká lọ wá lè wọ náà á padà lẹ́yìn ẹbí níta ń sáré láti sọ nìyẹn ẹbí ní kò wá sí gbẹrẹ òní dáhùn bàbá rẹ àti yẹ òyìn òyìn jẹ àdáka àti àwọn tó ṣìlí kabi ìmọ̀ alẹ́ sọ̀rọ̀ kabi ẹni fàdé àti òtí àwọn ọmọ ọlọ́run ni máa tẹ̀lé bàbá rẹ àti yẹ ẹ̀tọ́ bá ní kò wá sí bọ́ wọ́n sọ ibùhùn fi dunya ma'rufa ẹ̀tọ́ rẹ̀ láyé nìkan ni kò fún lásán fún kó fún lóògùn kó fún lóúnjẹ tó bá ti dọ̀rọ̀ ẹbọ mọ́tẹ̀lé nígbà wọn ni a máa tẹ̀lé bàbá àti ìyá láwọn máa tẹ̀lé àbúrò bàbá àbẹ́gbọ̀n àyà nídìí bẹ́ẹ̀ táwọn tá ń ṣe o nínú àwọn ìwé ẹbí salamatu sọdiri nahwahu wàlá afulahu kádìkẹ́mi wo fúyẹ́ káti rẹ́dì pé gbogbo ìmọ̀ tí ẹbí bá hàn ń ṣe kínní ń ṣe sùúrù láti fi wá ojú rere ọlọ́run tó bá sì wá sẹ̀ kásà mójú kò fún ẹ wàláhì kò sẹ́ni tó lè ṣe léyìí àfẹ́ntí mánì rẹ bá nípa dáadáa o nítorí pé àwọn èèyàn ń bínú fa èèyàn tí tó ní kó fún ọ níjọ́ tó ní tó lóun ò fún ọ tí ò padà wàá ní mọ́ tó wá wá sọ́dọ̀ tiẹ̀ nígbà tí wọ́n ní tí wọ́n wá fún à ọlọ́run ń bẹ̀rù ọláyé ọlọ́run ń bẹ̀rù èèyàn tí kò wá ń jọ ìjọ tiẹ̀ sọ̀rọ̀ pé nígbà tí ò wá hàn tẹ́lẹ̀ náà wà tó náà wà sọ̀rọ̀ pé ojú ti tiọ́ ẹ̀hẹ̀n níjọ́ ìjọ tiẹ̀ wọ́n lọ́kọ́ débẹ̀ ètí wọ́n pè pé èèyàn sokùn ẹbí nìyẹn èèyàn tí wọ́n gbọ́ pé wọ́n ní lára rẹ̀ ń sọ̀rọ̀ kọ̀rọ̀ ó tún wá pè é pé àbúrò báwo ní dáadáa ló ń wà má fi ṣèdá káńtì ẹ̀ àbúrò yìí sísè sọ fáwọn èèyàn lù pé bọ̀dá àwọn òfin owó ló ṣe o má dá lóhùn tiẹ̀ má dá lóhùn èmi kò sògùn owó ẹ má dá lóhùn àbúrò sẹ́dí àkáǹtì yìí ó ti sẹ́dí báyìí oyè owó ńlá síbẹ̀ àwọn èèyàn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa wọ̀ ọ́ bí wulè pípọ̀ lọ́wọ́ á jẹ́ sílẹ̀ lọ́wọ́ á dàtà kùnìkan lọ́wọ́ sọ fún ànábì ní àlùwáṣìlù ẹlẹ́sìn sọpọ̀ ẹbí pọ̀ ìdákùtà àti rahimuhu wàsàlà gbogbo ẹni tí máa ń dákun ẹbí òun ọ̀gbọ́dọ̀ dá gbogbo ẹni tí máa ń ṣàìdá dáadáa ní kí wọ́n máa ṣe nínú àwọn ìwọ̀ òun náà ni kìdìmá tó hàn kìdìmá òun ni kéèyàn máa ṣe ẹgbẹ́pẹ́ fúru ó lówó lóòótọ́ ah, wọ́n ń ṣèjọ òróró kólẹ̀ ọlọ́run ní kó bówó lọ́wọ́ rẹ̀ ìwọ lọ́kọ̀ débẹ̀ lọ́kọ̀ọ́lá lọ́mọ kó ṣá kéde má nìyẹn àwọn àbúrò bàbá rẹ wọn ní kò lè dádìde mọ́ ọmọ ọyà bẹ̀ láàárọ̀ tó bá ń lọ bíṣẹ́ ọwọ́ ẹ ó gbèsè ní ṣíà ó fún lóúnjẹ ó fún lóògùn ó tún fẹ́ nìkan sọ tó bá tún darí bó tún wá bá o àbúrò bàbá ẹni o àbúrò ìyá rẹ wọn ní kò lè dìde mọ́ ọmọ alọlẹ ọmọ lè fọṣọ ọmọ alọlẹ wẹ̀ nítorí ṣe ìrìn àlìjẹ́ náà ló fi wọ̀ o àlìjánà lè wọ hídímà nìyẹn hídímà wọn ò ní ṣe pẹ̀lú owó ó ní ṣe pẹ̀lú àjò wọ́n ní ẹni tó jẹ́ pé olówó ńlá kan bẹ nínú fámìlì wọn òun ò sì wá ní àwọn èèyàn wọ́n wá fẹ́ ṣe nǹkan kálukú ń gbówó lẹ̀ wọn ò rí gbélẹ̀ wọ́n ní kóun náà fi ara sílẹ̀ hídímà nìyẹn ọlọ́bẹ̀ bọ̀dá ẹ má bínú ìrìn tí mo lè fún yín o àmọ́ mo wá sókun ẹbí ni ṣé má rúgì làfàkùbà bọ́ọ̀ bá wá rúgì tó ń bọ̀ ọ wà sọ fọlọ́n fọlọ́n wọlá okùn ẹbí tí ń so yìí pẹ̀lú oge tí mo rò yìí mọ́sà dé mi náà lọ́la mọ́sà oṣù káàárọ̀ mọ́sà kákó lérí èmi náà tí wọ́n bá ń yọjú dèmi náà máa rí ìkan yọ wàláhì ọlọ́run gbàdúrà rẹ̀ torí pé iṣẹ́ ńlá ló fi bẹ̀ lọ́wọ́ a máa fi ṣẹ́ rí a máa fi ṣe kíni a máa fi bẹ̀ lọ́wọ́ bá wa nínú àwọn ìta máa ṣe òun náà ni asọ́bùrù adáhùn adébíyàwó a máa ṣe sùúrù fáwọn tó bá le nínú ẹbí àwọn tó bá le òun náà mọ̀ pé òun le wọ́n mọ̀ pé òun burú ìwọ ẹni tí yóò kó bá ní ó ti ọmọ ọ̀wà ní tí ó kó bá ọ gbogbo tó wá wù kó máa ṣe ọmọ ṣe farada nítorí ọlọ́run ọba wa nínú àwọn nǹkan tá a máa ṣe fún ẹbí òun náà ni ká máa ṣe sùúrù especially tá a bá ń gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ wa láì dáa sẹ́mà pé mr ọmọ ṣe Abubakar Siddiq ẹbí ni wọ́n nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yàwá ìṣàlá ìdá òun náà sọ ayàwá sọ̀kalẹ̀ wọ́n láyà tẹ̀lé olè fọ́dù ọlọ́wọ́n bá ní Abubakar ọ sọ̀rọ̀ ìṣàlá ìdá tẹ́gbẹ́ mi ọlọ́run sì ti wá sọ ayà mi kalẹ̀ tí mo fi fọ́ ọmọ ọwá lòun ní bá a ṣe mọ́ kò ní bọ́ ṣiṣẹ́ mọ́ ayà lòdì gbà padà ẹbí ni o ẹbí ni o ẹ̀yọ́ màyá mi àwọn ẹbí tí wọ́n ń sọ̀rọ̀ wa láì dá àwọn ọmọ sí dáadáa sí wọn nínú àwọn tá a máa ṣe fáwọn ẹbí òun náà ní ìtìlọ́ jẹnáísìm tó tọba gbọ́ fún wọn ní ẹbí dákẹ́ nígbà tí dákẹ́ yẹn jàmá ó ti di ẹrù yín ẹwà bẹ́ẹ̀ ṣe bò láṣìírí ẹ̀rà sọ gbìyànjú kò ní bó ọlọ́wọ́ kọ́kọ́ kó wa sọ́lẹ̀ wọ́n jẹ́ pé ẹ̀yẹ ẹgbẹ̀yìn tó ṣe fún ni yẹn okùn ohun ẹbí tí wọ́n ní kó so lóso yẹn ẹ kẹrun sí la ẹ pèrò wọ́n kẹrun sí la ẹ tẹ̀lé dítẹ́ ẹ sìn débẹ̀ ẹ dàyẹ̀pẹ̀ bò ẹ máa fàdúrà ràn lọ́wọ́ kọ́lọ́mọba aláà kó jí kó sùn rè ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa sẹ́rí lẹ́yìn ìgbà tí ẹbí bá kú tán wọ́n ló tún kú o ẹ máa ṣàdúrà fún ẹ máa tọ́jú ọmọ rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ ẹ máa tọ́jú pọ́pátì tó fi ilẹ̀ ara ẹ̀ náà ẹ̀ ń sokùn ẹbí papọ̀ ni àwọn ọmọ rẹ̀ ẹ kó wọn sí skul àwọn ọmọ rẹ̀ ẹ kó wọn sí ilé wọn ti máa kọ́ṣẹ́ ẹ ṣe dáadáa sí wọn dáadáa tẹ̀sí ọwá débi à ń lọ kí ni àwọn àǹfààní téèyàn máa jẹ téèyàn bá rọ́jú láti ṣe gbogbo táà ń sọ látàrọ̀ à ah, ó lé o ọmọ ya ọláyé kọ̀rọ̀ ọ bẹ̀ lọ́n kọ́lọ́n ro ẹ̀mí rẹ̀ fún sẹ́rí kọ́lọ́n jẹ́ gbọ́n tọ́lọ́n sọ kọ́lọ́n bá aláàkọ́rọ̀ ẹ̀mí rẹ̀ kójú ó lè máa ṣe kìí ṣe ń tọ́mọ èèyàn fẹ́ máa ṣe kíni ń fẹ́ máa ṣe ọ̀dà lápèjúwe ṣe owó wà lọ́wọ́ ẹ̀ bàbá pè ọ́ ọ̀yẹ́ ìyá pè ọ́ nínú ọ̀sẹ̀ kan náà àwọn àbúrò pè ọ́ àwọn ọmọ àwọn ìgbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ àwọn náà tún pè ọ́ àwọn ọmọ pé bàbá wọn ti pè ọ́ ni mo bá gbà nìyẹn bàbá ó máa pè ọmọ ó máa pè ọmọ ọmọ ó máa pè ìjọ kan náà ibi kan sẹ́ndì owó ìwọ wà nílé sọ pé ìyá rẹ náà sẹ́ pè mí tán sí ni kò sí owó tó bá wọn ọwọ́ àfọkàlùkù nípa rẹ̀ bá ṣe kí ni nípa rẹ̀ bá ṣe máa wọn ní kọ́ jalè nítorí ẹbí o wọn ní kó lu jìbìtì nítorí ẹbí o kó lè jọyàn olóṣèlú ọmọ kówó lu pẹ̀lú ọ̀fẹ́ tọ́jú ẹbí ètò ah, wọn ràn kán o nípa rẹ̀ bá ṣe kí ni nípa rẹ̀ bá ká wọ́n sì gbọ́ kankan lẹ́yìn ìgbà tó bá ti ṣe tó lè ṣe tán nítorí wọn fẹ́ ṣe tó bá ti ṣe tán mọ́gbọ́n kankan wọn torí ẹbí wa bá ọ ní kò bòun láti fifty thousand àbí ó sì ní twenty thousand lọ́wọ́ ọwọ́ òfin ah mo gbọ́dọ̀ bọ̀ sírí ẹ ó wá ló lè yá thirty thousand ta ó wá kó fifty thousand lé lọ́wọ́ sọmọ pé ìwọ náà ti jẹ gbèsè nítorí ẹ̀ tó bá ti kó iwájú rẹ̀ tán àwọn míì nínú ẹbí tó bá ti kó iwájú rẹ̀ tán yóò wá bọ́ sẹ́yìn kùlé yóò máa ní ah àwọn ni bọ̀dá bọ́dà mi àwọn ni mo béèrè fifty thousand kò lè kò lè fún mi lọ́nà thousand owó yẹn sì pọ̀ síbẹ̀ ẹlòmíì lẹ́yìn káàtọ́ wà nù lé rẹ̀ kò sí nǹkan kan lápò rẹ̀ mọ́ ẹlòmíì ti kọ́lé nígbà tó ń bẹ lọ́wọ́ ẹ̀ nísìnyí àfáà yín mọ́lẹ́jì ni wọ́n wá ń válù rẹ̀ wọ́n fi ilé tọ́kọ̀ àti property tó ní ni wọ́n fi ń ṣe kí ni èyí ni wọ́n fi ń wò ó tó bá wá fún wọn nínú díẹ̀ tí ò sí ni wọ́n mọ̀ wá pè láhùn sórí máa ṣe pè ọ́ láhùn tó gbọ́ pé wọ́n ní ahun ni ọ́ ní wọ́n bá tún dé ó tún fún wọn àmọ́ kò ní tẹ́tí mọ́ gbọ́n tẹ́rí jò ní tẹ́ẹ̀ bá bá dáadáa yín kó wájú mi àbí òdòpé nǹkan tó ń sọ ni ọ̀ ní ṣe bẹ́ẹ̀ ìdákun èèyàn mélòó ló lè ṣe tọ́láàdì jẹ́nà kìí sin tí èèyàn máa ń wọ̀ pẹ̀lú ọ̀fẹ́ jẹ̀mọ́ ó ṣe wàhálà ní o tó bá ṣe wàhálà náà tán ó padà bọ́ wàlì jẹ́nà ọlọ́run àǹfààní alákọ̀ọ́kọ́ tá a jẹ tábà ń sokun ẹbí kẹjìlíbù sílátàláhì ìlúwàṣì yóò di wòlíì ọlọ́run alákọ̀ọ́kọ́ tẹ́kọ̀ọ́kọ́ aṣífẹ́mẹ́ntì àkọ́kọ́ nìyẹn tó bá ti lè rọ́jú pé ẹni tí ò ṣe dáadáa torí pé ọlọ́run ti sọ nínú àdéhùn kùdì sí pé iná rahima ẹ̀rí okùn ẹbí o ṣùjìnà ìtàkùn ni ìtàkùn tó wà lábẹ́ igi ẹni bó ṣe lọ́pọ̀ bó ṣe lọ́pọ̀ mọ́ra wọn. mina rahman ọba rahman ló sì gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá sọ onímọ̀ wàsọ̀ lákì wàsọ̀ lùtùwò ẹni bá so òwò okùn ẹbí pọ̀ èmi ọlọ́run ló ti so mara mi ń sọ́dọ̀ rẹ̀ ń sọ́dọ̀ rẹ̀ ọba tí wàá dọ̀rẹ̀ ọlọ́run ọkàn máa béèrè ọkàn máa béèrè lọ́wọ́ ẹ̀ yóò sì máa fún ó dòkólẹ̀ ọlọ́run ní ọmọ dáàbò bò tó ló ti dọ̀rẹ́ ọlọ́run wọn ni àádáálé wàlíyá ọkọ̀dé àádá tó hó bẹ́ẹ̀ hàrù àǹfààní àkọ́kọ́ nìyẹn kìí ṣe àwọn ẹnìkan lè yẹn ń gbà ya wòlíì là ń sọ fún wa o kìí ṣe umra nìkan lè yẹn ń gbà ya wòlíì o kírun lóru nìkan lè yẹn ń gbà ya wòlíì máa ń ya wòlíì tó kún ẹbí ọba ṣe kíni tí ọba já àmọ́ṣe ńlá ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀sìbábù ìjábà ti dùá wọ́n ní àdúrà rẹ̀ ó tètè máa gbà ó ní máa pẹ́ lérí awọ tó bá ti ń tẹ́wọ́ ọlọ́run sì máa fi lé lọ́wọ́ torókùn tọ́lọ́run ọba náà lọ́kalẹ̀ wọ́n náà jẹ́ ó ṣe kíní wọ́n náà jẹ́ ọjà anábìrin máa mi mùsùlùmí kò sí mùsùlùmí kan yẹ̀dọ̀ òun bìí dáhàwá tọ́wọ́ ń pe ọlọ́run lè ṣàfihàn ìsìn wọlé àkọ́tí àtòrọ́hìm kì í sì jákun ẹbí kò sì fàdúrà tí ń ṣe yẹn láti máa fi jákun ẹbí pé wọ́lọ́run àbúrò mi mọ́jọ́ tó mi ẹ̀gbọ́n mi mọ́jọ́ dàbí mi anábìrin kò jákun ẹbí pẹ̀lú àdúrà yẹn ilà àtọ́ ọlọ́hùn ìdá sàlàyé àti kọ́lọ́wọ́n bá aláwọ̀ gba àdúẹ̀ kọ́lọ́wọ́n fún ní ti ń sikí ní ìtì ń fẹ́ sáàtù rìsíkì ẹlẹ́kẹta ní wọ́n fà ní àdìsíkiri ọmọ pọ̀ wọ́n ní barakat kẹsì baraka barakat alùbáríkà ọmọ wa wọnú sẹ́rẹ̀ ọ wàá jòkúlẹ̀ ọmọ òfin ẹ̀dá kan kí ni ń ṣe kí ni ná wọ́n máa forí wá ọká ni ó wọ́n máa fi oore wọ́n máa fi pílọ́wọ́jà ń kọ́ òun lọ́fẹ́ gbéṣẹ́ fún wọ́n ní kò sí sọ́ọ̀bù wọ́n ní apàdà wa àwọn tẹ́ ń jákùn ẹbí làwọn dìkú lẹ́nu náà lẹ́nu lẹ̀ àwọn orí kẹ̀kẹ́ látara <laughs> wọ́n láwọn padà wa àwọn padà wa òun la fẹ́ gbé fún èmi náà ń serú ẹ̀ wọ́n ní ọ̀nà ọ̀nà náà wọ́n wá jọ̀ mọ́ Allah baraka anabi lọ sọ pé ó ní ma sàrọ̀láhù anabi lẹni tí máa ń dùn mọ́ ayùbù sọ́tàláhù fi rísìkì ayùbù sọ́tàláhù fi rísìkì ọ̀fẹ́ kọ́lọ́ ọba aláhù fi rísìkì kọ́ máa fi wá òun ká ọfẹ́ kọ́lọ́hún tí arísìkí lẹ̀ fóun kọ́ máa rìn lérí arísìkí ọmọ ya àwọn míì ń bẹ tọ́lọ́hún kó arísìkí lé lọ́wọ́ ọlọ́run nìkan ló mọye tí wọ́n ní àwọn náà mọye mọ́ nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run fa nínú àwọn ìdè yẹn máa fi súnmọ́ ọlọ́run ọba tí arísìkí yẹn fi máa ń pọ̀ òun náà ní kéèyàn máa ni gbogbo ẹni tí bá wá sokùn ẹbí papọ̀ gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́run tí a rí sì kílẹ̀ fún un wọ́n yóò ń sàláwò fi ásàrí yìí ó sì fẹ́ kí ọlọ́run fàlùbáríkà sínú ìṣẹ̀mí tóun bá lò fàlìyẹ́sùlẹ̀ rahima kọ́ máa so okùn ẹbí pọ̀ okùn ẹbí khairul azim ọlọ́run fi ń ṣìnà rè ọlọ́run bá aláwọ̀ máa fi àlùbáríkà sára rẹ àtàwọn ọmọ rẹ àti pọ́pátì rẹ àti iléeṣẹ́ rẹ àti àlàáfíà ara rẹ arísìkì kì í sowó gbogbo tọwọ́ máa ní bùkátà sí tí ayé rẹ̀ ó fi máa bẹ́tà táyé rẹ̀ ó fi da tí ó máa dùn ọlọ́run máa ṣe fún ara rẹ̀ lówó wà kí sówó nìkan ẹlẹ́kẹrin tẹ́jìlíbu àlìwáṣílì hirzan wa hisnan hasina gbogbo ẹni tí bá ń sokò ẹbí papọ̀ Allah subhanahu wa ta'ala ànábì ní ọlọ́run máa tó fún lólùṣọ́ protection of Allah ọlọ́run máa sọ lóru kankan ò sí ọ́ ọlọ́run máa sọ lọ́sàn-án nǹkan kan ò ní sí ọ́ ọlọ́run máa sọ láàárọ̀ yóò máa sọ nírọ̀lẹ́ nǹkan kan ò ní sí ọ́ tí wọ́n kàn ka àwọn àsìkárù sani kan kà kó fi yékù lẹ̀ fọlọ́ ni ebi wọn sọ kun ẹbí ẹ̀hẹ̀ báwọn ọ̀tá bá péjọ tọ́mọ́kọ ìlọlẹ́ lóògùn wọ́n sàgùn kò ní mú ọ wọ́n ràn kan sí ọ kò ní lọ́dọ̀ rẹ ọ máa lọ amúrọ̀bọ pàdé rẹ yóò kí ọ pé dádì ẹ káàtàárọ̀ ayakìlọ̀ pàdé rẹ yóò ní wọn ní ká wá pa ọ àmọ́ onínúure ní ọ̀tọ̀ ní sọ́fẹ́ ṣe tẹ́fà dọ́dọ̀ ọ̀dọ̀ ní ọmọ wí ọlọ́run ó dúró fún ọ olùsọ ẹ̀rí lérí eléyìí òun náà nípa arákùnrin kan olè bá nípa Muhammad sallallahu ó ní inna li qarabatan àṣìlò wọn ní èmi mà ní àwọn ẹbí kan èmi máa ń dà wọn pọ̀ wa yaqta'una ní àwọn sì máa ń já wọn máa ń já okùn ẹbí òun ní wá èmi máa ń lọ àwọn ò wá èmi máa ń fún wọn àwọn èyí fún mi èmi ṣe dára sí wọn aburú làwọn ń ṣe wọ́n sínú ilayhim wa yusi'una ilayhi èmi máa ń fún wọn àwọn èyí fún mi ọwọ́ pẹ́jọ́ ó rò fún ànábì ànábì ní àwọn ẹbí tiẹ̀ ni wọ́n ń ṣe báyìí fún ọ̀tán títí wọ́n ń ṣe tó yẹ kí wọ́n ṣe ọlọ́run ṣe ànábì ní máa bá tiẹ̀ lọ wala yazalu wala ma'aka min Allahi zahir alayhim ma dumta zalik ànábì lópin ìgbà tí wọ́n bá sì sokùn yẹn o tó ọ̀bá jẹ́ ọjà o tí wọ́n sì ń bá a lọ tó ń so lọ ipa àwọn ò ní ka ọ gbogbo àwọn aláburú ayé náà ipa wọn ò ní ka ọ ọmọ ya èyí ń kọjá kí ìmọ̀ léwu sùn kàmọ́ ara sùn kàmọ́ dì ọ padà wọ náà pẹ̀lú yẹn okùn ẹbí ni kò máa so ewu ọmọ fò ọ kọjá ọmọ pàdé aburú kò ní ṣe kan fún ibi táwọn kan gbà tí wọ́n fi sórí bu wọ́n gbà bẹ̀ nǹkan kan ò ní ṣe kíni nǹkan kan ò ní ṣe ọ látara pọ́lọ́ wọn máa sọ àwọn ẹbí náà sádọ́ fún ọ gbogbo àwọn tó ń fún sàkà tó ń fún sádọ́kọ̀ tó ń ràn lọ́wọ́ tó sàkólé kan lérí àwọn ọmọ wọn àwọn náà ń sàdúrà fún ọ pé kọ́lọ́ ọmọdé ọlọ láàrin àwọn àdúrà àdúrà ẹbí múyàn ìmọ̀ múyàn àdúrà ẹbí ìmọ̀ rán yàn wọ́n mọ̀ pé tó bá lọ òkùnkùn ní wọ́n mọ̀ sàdúrà fún ọ nínú àwọn nǹkan tí àwọn àlùfáà ní àríláǹfààní sàwáàbù wa mu àjẹrì wọ́n ní ẹ̀sán tí yẹn máa ń gbà lérí iṣẹ́ rí ọ wà lọ́rùn wọ́n ní àmọ́ nínú àwọn ẹ̀sán iṣẹ́ tẹ̀yàn máa ń rí láyé kó tó lọ́run òun náà ní kéèyàn máa sọ fún ẹbí pọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábìwá laysa shay'un uti allah fi a'jalu thawaba min shilati rahim anábìwá ní kò sí iṣẹ́ tẹ̀yàn máa ń kájú jẹ láyé kó tó lọ́run lọ́lẹ̀ ìjà yòókù ní nǹkan dáadáa tó tó kéèyàn máa sọ fún ẹbí pọ̀ ah, nígbà bá dọ́wọ́ alẹ́ tó ní mọ́ àwọn tó fàdídé nú ẹbí wọn ràn lọ́wọ́ ah, àwọn ní ibi òní pa alájì alájì kẹ alájà ah, rántí jọ nígbà tí alájà ti ń tajà tá ń lọlé ìwé àwa ní àmọ́ lọ́lé gbowó alájà àbúrò mi ìrọ̀ o ìwọ náà rán mi wọ́n sèkò ẹ̀gbọ́n mi ìmúlẹ̀wà ẹ̀yin lẹ́sàn owó físà mi lọ sílùú èbó ọyá ọyá ìsìn ọyá ọyá ọyá ìsìn ẹ̀dá kan ti ń sẹ́ndí ten million naira nípa dìde padà ọmọ ìyá bọ́ọ̀ bá sì ń jákun ẹbí náà ayé ilé ti kọ́kọ́ dìyẹ kó o ti lọ lè jẹ ti sàárè ó tún wá kan tó jọ àlùkìyà èèyàn ọ̀rá rèé ní máa ń jákun ẹbí tó bá rí ọ ọlọ́run wa yóò darí ẹ̀mí wọn kúrò lára rẹ wọn ò ní rí ọ̀rọ̀ rẹ rò irú rẹ náà ọlọ́run yàn fún ọ nígbà tó bá níṣòro bẹ́ẹ̀ bá dákẹ́ nísìnyí jàmá àbẹ́yàn kéré ra nínú ilé kí wọ́n tó di pé wọ́n pè ọ̀rẹ́ ládùúgbò ẹbí wọ́n kọ́ pè wọ́n pè ní àkọ́kọ́ ní ẹ má pè mí fún o ta ni ta lẹ́ ń pè mí fún ẹjọ́ kú wọ́n pẹ́ ní kejì ó ní o ta ni ta lẹ́ ń pè tí èmi náà ń kéjì ó ní etí ọ̀dà mi na nígbà táwọn yẹn náà bẹ̀rù ọlọ́run ní tó ṣe fún wọn náà wọ́n wá ṣe padà fún wọn náà ẹnìkan gbó ọlọ́run lọ́mọ ti rí ṣe kíni lọ àwọn ọmọ tó ràn lọ́wọ́ ni wọ́n padà ràn àwọn ọmọ tiẹ̀ náà o ti fa àwọn nǹkan sókè nínú ẹbí ọ̀ fà sókè àwọn náà ẹ jẹ́ pé tọ́wọ́ kú tán ẹ̀sán tó yẹ kó gbà nígbà tó wà láyé nì wọ́n wá san fáwọn ọmọ tó bí wọ́n ní à ah, dáàdì rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ à ah, bí nǹkan bá ti ṣe wá báyìí ìmọ̀ ń dìde ni ẹ dìde sí àwọn ọmọ ẹ̀ náà wọ́n jáde láyé tán wọ́n wá ń pè à ah, tani à bàbá wọn ló ló ṣe tó ṣe ẹnìkan ò sí wọn ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa tùsàbíbu alimahabba káàmọ́ sókun ẹbí ẹ máa jẹ́ kí ìfẹ́ wà nínú ẹbí wal ulfa ẹ̀rẹ́ ọkàn mi ẹ dìde ọkàn yìí náà èmi náà dìde adọ̀rẹ́ àwọn ọmọ wa náà mọ rẹ ẹbí wọn mọ wá dùn ṣé wàá rí àwọn tó bá ti fẹ́ jákun ẹbí inú ẹbí yín ẹ tètè wá fún àwọn kẹ́ ẹ mú wọn lọ bí wọ́n ti gbọ́rọ̀ ọlọ́run wípé àyè tẹ̀ ń ṣe yìí ẹ jákun ẹbí o yóò sì padà máa wá tàn káàkiri débi pé ọ̀ràn àwọn ọmọ ní máa ran ọmọ o ìdàtẹ́gbọ́n àtàbúrò bá jákun àwọn ọmọ máa ń já o nílẹ̀ Yorùbá táwa wà yìí wàláhì nìkan fẹ́ jáde láyé jóni ń pọ̀ káàkú èyí tó fi pé la ilaha illallah èyí sì ń sọ fún àwọn ọmọ rẹ̀ wípé àbúrò mi kò gbọdọ̀ débi tí bá kú àwọn kan tẹ́ máa ń rìn káàkiri báyìí nígbà tí yóò gbàgbọ́ yẹ́sì ti ṣe kí ni ẹ̀sì ti ṣe kò gbàgbọ́ yẹ́sì ti ṣe púpọ̀ tó kò ṣe fún wa ni wọ́n ní tẹ́bí bá ṣe àìdá ìwọ́n máa ṣe kí ni wọ́n máa ṣe yẹ́rẹ́ sí òun wà ní kí abẹ́lẹ̀ ọkọ̀ báyìí oṣù sọ fún ọmọ rẹ̀ pé àbúrò mi ò kò gbọdọ̀ débi tọ́ba débi ẹlẹ́ ṣé ní ìsìlámù tá ìjòkó tá a jòkó lẹ̀ ìjòkó ìmọ̀ ni ìjòkó ẹ̀kọ́ ẹ̀sìn ni ìjòkó mítìnì ẹbí ni bá a ti jòkó lẹ̀ àtẹ́bí tèmi àtẹ́bí tí kọ́lọ́mọdé ọba jẹ́ nídìí bẹ́ẹ̀ ìfẹ́ ọlọ́wọ́n máa gbé wa ga gbogbo àdúrà wọn máa gbà kò sẹ́ni tí ń lara nu wá ń sìn kò sẹ́ni kan tí ń pẹ̀gẹ́ nìkan tí gbogbo ẹbí bá ti gbàgbọ́ yé ìtàn yẹn gbọ́ yé ẹbí ọmọ wọ́n yìí lára ara wọn tí nǹkan bá ti tè wọ́n máa ń ṣe kíni wọ́n máa ṣáájú ara wọn islam ló gbé wa ẹlẹ́ẹ̀kẹ́je istijabatu du'a àdúrà máa gbà lẹ́yìn náà àdúrà àwọn ẹbí ọmọ gbà lérí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ àwọn ọmọ rẹ̀ àlùbáríkà ń tó ń ṣe padà dọ́dọ̀ wọn tí ọba sí láyé mọ́ lẹ́yìn náà kò ní sí ìlara kò ní sí ìkórira látara ìtànṣe fúnra wa èyí tó wá jẹ́ pàpà ń bari ibẹ̀ òun náà ni pé ẹni bá ṣe sùúrù tó sókun ẹbí ẹni tí ń ṣe dáadáa sí ń ṣe dáadáa sí ẹni tí ń ṣàyẹ̀dá òun òwú àyẹ̀dá yẹn òun ń ṣe dáadáa sí ó wá ṣe wàhálà yìí torí wàhálà ni ó ó wá jáde láyé bẹ́ẹ̀ ó lè bọ́ lọ́hùn ànábì ni yóò wọ àlìjánná o ànábì ni àlìjánná ni ń lọ ànábì ni yá ayọ̀ nàás nítorí ọ̀rọ̀ mi sí ni pé ẹ̀yin èèyàn o afṣu salam ẹ máa sálámà síra yín ẹ máa fún àlàáfíà ká wà á tẹ́ ẹ máa tọ́ àmà ẹ máa bu àwọn tí ebi bá ń pa lóúnjẹ wọ̀sílù àrhámà ẹ máa sokùn ẹbí pọ̀ ẹ máa jókun ẹbí ọjà o wọ̀sọ́lù bìlẹ̀ ìlì wà náà sùnìyà ẹ máa dìde lóru lásìkò táwọn èèyàn harùn tẹ́dìkúlù àlìjẹ́nàtà bísàlá tẹ́ bá ti ń ṣe àwọn tó mọ kàálẹ̀ yìí ẹ wọ àlìjẹ́nà pẹ̀lú sàlám sàlám mo bẹ́lọ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ìbáàdà ẹ̀ máa sokùn ẹbí pọ̀ ọlọ́mọsàjọ́ wọ àwọn àṣìṣe tá a ti ṣiṣẹ́ síwájú kọ́lọ́mọ́tà sàbójú ìfẹ́ kọ̀ọ̀kan wa ó fún wa ní sùúrù ìmánì tàbí so papọ̀ wọ́n jókòó ẹbí mọ́jọ já lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ sọ wàlọ́mọ àlìjánná kọ́lọ́mọ sọ wàlọ́mọ àná ẹ ànábì ní láàyè de kúlẹ̀ jánná kọ́ọ̀tù ọ̀rọ̀hìm ànábì ní ẹni máa ń jákun ẹbí tó bá fi lè kú lérí o yọ kọ́kọ́ wọ náà kó tó wọ àlìjánná kọ́lọ́mọ jà tọ́ náà wò